ẹ̀dá lárí o a ò rọ́kàn wọn. ìta ìrọ̀rí mọ́ fẹ́fẹ́ ó kákísà sínú. àdánwò tó lè dé bá ń lọ́la má dákun láláìsàn láláìsàn ṣe ẹ̀yẹ èmọ̀ sẹ́ni tó mọ̀ ọ́lá o. kò sẹ́ni tí ò ní kò sẹ́ni tí ò ní ṣùgbọ́n láyé bí tí ìfẹ́ bá jò kọ́ èyí tá a jagbára wa lọ ní ká sísọ̀tún àìnípẹ̀kun olúwa má fi wá dá ohun ẹbí wa olúwa ò ṣọ́ wa lọ́wọ́ ayé o. sẹ́ni tí o lókè láyé ibi tí ìfẹ́ bá jókòó. Elédùmarè máa ń bá ìsìn àpò wá o nígbà tára wọn ọ̀yá tẹ́ ń gbé wọn bọ̀ nílé ṣeré tẹ wá ń gbé wọn bọ̀ wọn ti fẹ́ lálàáfíà. dàmí wáì tó ṣe ń sọ̀rọ̀ báyìí ìwọ náà mọ̀ pé láti ìgbà tí mọ́mí ti wà lọ́sibítù kò sí improvement kankan rárá ó kàn dàbí pé a kàn ń waste owó à waste time ni and only reason tèmi ṣe reason pẹ̀lú dáàdì ni pé wọ́n tí mọ́mí bá wà nulẹ̀ pé á tó wọn dáadáa wọ́n lè máa lo oríṣiríṣi oògùn àti lè máa ṣàdúrà fún wọn. yes. wọ́n á fún ìbámu ní ọ̀rọ̀ àmọ́ ibi tí ìfẹ́ bá jókòó ó di ìfẹ́ nìkejì dandan yẹ́ ó dájú mọ́ gbé ó má fi ibi sáyé tiwa. ṣùgbọ́n máa wá wọ́n ti jáde lọ. wọ́n ti jáde. wọ́n ti jáde àti kíní àti kejì rin. ìyàwó rẹ náà nǹkan. òun máa ti wà nínú yàrá kan lókè lọ́hùn tá a ti fi síwáyé. tá a gbọ́ náà mú pé o ti mú wálé. a ti mú kúrò lọ́sibítù ìbàtà dẹ̀ náwó náwó náwó lọ́sibítù tí ò sí development kankan. àṣàbí nǹkan àdé máa mójútó. báwo ni o ṣe lè rí bẹ́ẹ̀ gbogbo oògùn tí mo kó wá fún ọkùnrin ò ló. ṣe rí tí ààrẹ bá dé bẹ́ẹ̀ irú ààrẹ yẹn ààrẹ tí olóyìnbó ni kò tí ì kàn tẹ́lẹ̀ èèyàn dúdú ni mi ò ṣe fẹ́ lò. ọ̀dà àdúrà náà ní ìta ọlọ́run gbàdúrà wa bó o wà ní ní ìsìn. ní kíni kì í ṣe ńgbà tó ń ti débẹ̀ tó gúnlẹ̀ bí ọkọ̀ gúnlẹ̀ sí bùtẹ́hùn ṣé wọn náà sì wá bí ọmọ ò ní wá omi mi ìfẹ́. ṣé n tẹ́ ń sọ yìí jọra wọn ní báyìí. ẹ ẹ lò ní kòkó ẹ náà ra ọmọ lè àníyàwó ẹni sick ààrẹ òya ẹ tó ń sọ̀rọ̀ ìyàwó mi ṣé àsìkò tíyàwó kan bá sick lọ́wọ́ ni èèyàn ronú àti fẹ́ ni bí aláìdá lèèyàn máa rí etí wọn ló ń bá yàn gbọ́ níta pé ah, ah, ẹ̀wẹ̀ ni tíyàwó ẹ̀ ń ṣàárẹ̀ lọ́wọ́ o èyí tó yẹ kó fi sán ni pé kó lọ gbéyàwó mi wálé àbí kí ló ń sọ yìí. etí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ojú wípé kan wá obìnrin mi ìfẹ́ ni ìbò ń ṣe ṣe wà yìí ó ti débẹ̀ òdu oorun kì í kúkú ṣe pé bóyá àbí pé ọwọ́ àǹkó tí wọ́n sọ pé bóyá òfìyà jẹ́ kì í ṣe pé òbí mọ fún ọ. ó náà nípa nú ẹbí wa ọ̀rọ̀ sì ti rí bó ti rí inú kó wọ́n wà bó ṣe wà ó sì fẹ́ òwò míì tí ọmọ tọ́jú ẹ. ẹ̀yin náà gbọ́n tẹ́ ń sọ ká jẹ́ pé ẹni tá à ń sọ yóò bímọ fún mi àní àwa wọ̀rọ̀ kan fi ṣàdáwó kíwọ náà lọ́mọ láyé ó ti bímọ méjì làǹtìlanti àwọn ọmọbìnrin tó ti tójú bọ́ kí ni mo wá wá yàwó mi fún mi ò níyàwó mi yọ mi lẹ́nu àwọn ọmọ mi ò dà mí láàmú ẹni tí ò bá nọ́mọ tí ò sọmọ láàrin ọ̀nà ní àtètè wá yàwó mi kò bímọ fún ẹ kí ni mo tún fẹ́ fi yàwó mi ṣe. má sì mí gbọ́ má sì mí gbọ́. ó rántí o kọ ẹni ó láwùsẹ̀ ibì kan Ah, oyè ṣé ọrùn sùn làpárò kú sí ni àlàó ìwọ náà ronú sí i ronú sókọ rẹ yìí. olórí ẹbí ìṣẹ̀fẹ̀ gbọ́ ẹja fọ̀rọ̀ yẹn lẹ̀. kò burú kí lè fẹ́ jẹ. sọ ọmọ pé mi gan tí mo wá kì í ṣe pé mo dá wá náà ni sọ ọmọ bẹ́ẹ̀ ipò tó o sì wà nú ẹbí náà ló jẹ́ kí gbogbo wa ó pé a máa wọ̀ ọ́ràn tó bá wá pẹ́nu mìíràn tó. má jà yí lórí ọlọ́run ọba mi òkè máa jà bùgìjà láyé wa má sọ wá wèrè láyé ó ni kò ṣe bí lọ́mọ olúwa mi òkè. Okay bí wàá ṣe sin ayé. wọ́n ti lọ tí oúnjẹ síbí wà tó ti ń jẹ sájà ó já wèrè ni ẹ kí ni problem ẹ náà. rárá mi ò tún jẹ sí wọn mi ò sì mo rọra gbélé fún wọn ni. wọ́n gbélé ṣé wọ́n fẹ́ pé pé ìyálà ìyá ìyálà ìyá ìyálà ìyá ẹ̀ ló fẹ́ gbóúnjẹ fún ṣé wọ́n máa gbóúnjẹ fún bí ajá nìyẹn. jẹ́ kí n jẹ́ kí n kò yé e ṣé o pé ìyá mi lè dóòfin ló jẹ àtúntò ìtẹ̀ ló lè ṣe gbà ẹ̀ sínú lẹ́yìn gbogbo owó tó bá lè fún yàrá ìyá ẹ̀ nílé òun ni kó bá mi fún wọn torí mi ní kan méjì tàtúrẹ́ gbà ẹ̀ sí bíbáyìí ó wá tí oúnjẹ sọ̀rọ̀ ẹ̀kọ́ tó jẹ sí ajá. àǹtí ah, ẹ ṣàlè mo yege mi jẹ́jọ́ gbogbo ẹ̀mí kò tí ì sàn báyìí mo ṣe wà pẹ̀lú ẹ̀ náà ìjọ mo mú jẹ́ ìwà gbélé bẹ́ẹ̀ yẹn. ìyá mi jẹ́ gẹ́gẹ́ bí wèrè tó ń bùyàn jẹ. bẹ́ẹ̀ ló ti tó ìjọ náà bá bùjẹ́ bí ó bá ṣe wọ olóṣì. kó rà kó kólúwa má fìbí sáyé àwa. ká dijú ká ṣe bí ẹni kú ká lè mọ ẹni tí ó sunkún ẹni ká buriburi ká fẹsẹ̀ kọ́ ká fún ẹni tí ó ṣe ní pẹ̀lẹ́ ẹni àfẹ́là olúwa ló mẹ́ni tó fẹ́ ni. sẹ́ni tí ó ní ṣùgbọ́n láyé kò sẹ́ni tí ó lókè ìṣòro kò bí tí ibi tẹ́ ẹ rán mi lọ lọ́dọ̀ láìsebì kan ni mo ní kí n fún yín lábọ̀ rẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe wí kí ẹ ti ní wílọ̀ náà ni mo wí o gbogbo bí afọ̀rọ̀sí pátá òun náà ni mo sọ ṣùgbọ́n ibi pẹlẹbẹ náà lọ́bẹ̀ fi ń lélẹ̀ o ọ̀tàkù máa ń lọ́ọ́ ni ńgbà mo ní gbogbo ẹbí làwọn ò fẹ́ bó ṣe wà yìí kọ́fẹ́ omi mi ètí kúkú ń bẹ́ ń lé ní ìṣe bó ti ń ṣe yìí ọlọ́run sì ṣe kì í pé òbí mọ fún ọ ó bímọ fún ọ tá a pè wọ́n pè à ẹ ń gbowó dé lọ yẹn jẹ tọrọ ṣe rí ikọ̀ kọ́ ọ dádúró bẹ́ẹ̀ mo wí wíwí ọ yarí ni o ọ takúdélẹ̀ pé òun ò ní fẹ́ yàwó mi ọjọ́ bó ṣe jẹ́ ní tẹ́ bá wá lérò pé a ṣe sí ló kù báyìí o. ẹ ṣe bàbá ẹ pẹ́ fún wa gẹ́gẹ́ bí olórí ẹbí ṣùgbọ́n ọ̀rọ̀ náà lẹ́yìn ẹbí ti gbọ́ yìí o. sọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ẹ ọ̀rọ̀ náà lẹ́yìn ibi ti gbọ́ yìí o. gbogbo àná la máa dìde la máa lọ bá ta máa bá sọ̀rọ̀ ẹ ṣì kì í dá ní ká má gùn. ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ olórí ẹbí ṣé ẹ lọ́rọ̀ mọ̀lẹ́bí wa bẹ́ẹ̀ ṣe ń gbé fẹ́ yé mi mọ́ bá ti máa dàbẹ́ pé ọ̀rọ̀ gáràjì àbúrò ẹ̀ lọ. kí ni sọ́ọ̀nà mi ni. mo lè mọ yín. Ah, ọ̀nà èmi àwa láì ò tó bẹ́ẹ̀ ò tó bẹ́ẹ̀ ah, ẹ bá lówó ọ̀tẹ̀rù tí ìtara lóhùn bẹ́ẹ̀ ni bá dáwọ́ owó rẹ̀ ọ̀ lọ ah, èmi kò tí ì sọ ọmọ gáràjì ọ̀hún kọ́ńkọ́ nǹkan tó bá sọ yóò dẹ̀ ẹlikópítà èmi wọ́n sọ bẹ́ẹ̀ fọ. àbá ojú yín ni mò ń tí omi lómi lọ́wọ́. ẹ ẹ ẹ ẹjọ ẹ dàkú iye owó ni tíwọ náà tó gbé wọ̀nyí. ẹ ẹ dàkú lórí ẹbí ẹjọ rẹ kọ òjò lọ́pàlà pàdé ọdẹ àmúgbó ewúrẹ́ ọ̀rọ̀ tí mo fẹ́ béèrè lọ yìí yàtọ̀ sí ọ̀rọ̀ pé ìyàwó bọ̀dá mi ọlọ́ọ̀ṣẹ́bì kan wọ́n ṣe gángan tẹ́ ń dà pé tẹ́ ara mọ̀ pé ó ya wèrè ni ṣé kò sọ̀rọ̀ mi tẹ́ pè pàdé fún. sọ́gbọ́ tí ẹ̀ ń gan òtò sọ̀rọ̀ lé lórí àbí tá a ní òṣè fún un gbogbo wa yìí. asáwọ̀ ah. ọ̀dà asáwọ̀ ọ̀dà tí ì bá ṣe pé ọjọ́ orí wọn fi ń yan mágàjì ah, torí ọ̀rọ̀ ìwé lẹ́sẹ̀ á pè pàdé torí ọ̀rọ̀ pé ìyàwó rẹ̀ ya wèrè lẹ́sẹ̀ pè pàdé ẹ tiẹ̀ tó tíyàwó ẹ̀ bá fún un àbíkẹ́ fi gbogbo àgbà láàyè kéèyàn wọ́n ya rè tẹ̀lé yàwé ká má ya rè tẹ̀lé kéèyàn wọ́n tó tó yẹ ẹ lè mọ pèpàdé tó ń a máa gbọ́dún orí lọ ẹlòmíì tí ó fi lẹ́lòmíì lọ tó yẹ pé ìran ni tó ti fàṣàrò gba ọjọ́ orí lọ rẹ̀ ẹ mọ̀ yí pé ìhà sọ́lọ̀ síbi kan ìhà kọ sí sọ́pọ̀lọpọ̀ èèyàn pàápàá èmi tí mò ń sọ̀rọ̀ yìí tó bá ti pé lọ́kọ sí mi ni bó ti kó bugi jẹ kó gangan bugi jẹ tí n bá pèpàdé rẹ̀ ń ṣépè fún ni ẹbẹ́ yìí rè lọ́kàn lẹ́dá ṣe àánú léyìn wá bá yín ṣe bí ọkọ̀ ojú omi lẹ̀ ń fẹ̀yìntì láì sí pé ọ̀pẹ́ ẹ̀yìn kan ẹ jẹ́ sọ kinní kan fún yín o ṣé láti òní lọ orílẹ̀-èdè ẹgbẹ́ tí mo sọ fún yín dáadáa tí wọ́n fẹ́ mọ̀ ojú yín rí gbogbo nǹkan mo sì máa ń sàpọ̀nlé fún yín ẹ bá ní wọ̀pọ̀nlé bí agbára mi mọ́nu tí ọba ti lè gbà bẹ́ẹ̀ látòyìn yín lọ ẹ bá tún pè mí sípàdé kan rádaràda bí eléyìí ìpàdé orí bú ẹni bá ń pa àwọn tẹ́ pé sí ọ̀ka wọn láwọn náà máa dẹ́ pé lẹ́yìn pé wọ́n káwó kí wọ́n jẹun àtàwọn tẹ́ máa mú gò lọ́rùn ẹ lè máa pè wọ́n lọ́wọ́ tó gbé mi à èmi dẹ̀ rìn ẹ má pè mí sí pàdé ìranù ẹ tí ya fi bí sólò rẹ̀ ẹ máa lọ da ní kan ayé tiẹ̀ ẹ wá má pé tiẹ̀ ń. láàfin ba gbogbo ọ̀rọ̀ tá à ń sọ jẹ́ ṣètìgbọ́ ẹ pa ohun tì sẹ́gbẹ́ kan ètò ìbámu ánímọ̀ràn ní mo fẹ́ kí gbogbo yín kẹ́ jẹ́ ká ṣe ni pé kí gbogbo wa pápátá ká kóra wa jọ ká lọ rè bá bóyá tó bá rí gbogbo ẹbí ìjókòó èyí tó fi takú mèmí nìkan lọ́wọ́ òun bóyá yọ gbà. nígbà tó jẹ́ pé ọ̀rọ̀ ti rí báyìí káàtì jù ká ṣe bí ẹni kú láàyè ká lè mẹni tí ó sunkún ẹni ká bùrìbùrì ká fẹsẹ̀ kọ́ láàyè káwọn ẹni tí ó ṣe ní pẹ̀lẹ́ ẹni àfẹ́ mọ̀ olúwa ló mẹ́ni tó fẹ́ ní. àmàlẹ́bí burúkú ń bẹ mo ti wá ó yọ bá ní pàdé jẹ́ pé mi ti sí ìpàdé yóò sì ni kí n tèmi ọ̀rọ̀ sífù ni sífù kan náà sífù lásìbì kan.

tẹ́pẹ́ n bá béèrè five thousand lọ́rẹ̀ náà ní òpèlè lọ àbí kó máa fún mi láṣọ àlòkù aṣọ ẹgbẹ́ kan kó máa pé àwọn ọ̀wọ́ mọ́ kéèmí máa wẹ̀ mí ní lọ́ọ́ máa ṣe fún aṣọ rẹ̀ sí kí wọ́n á ní fàárí rẹ̀ kí n fàárí ẹ̀ àbó òní bí táà ń gbé ní wo nǹkan wo nǹkan láìsí ilé gbé náà ní sí fún àmọ́ nọ́ọ̀sì skul ilé fọ̀ àpò láìsí ilé bábà náà ya àwòrán làfọ̀ yà sí la ló ń gbélé regede. bàbá làjà ah, ah, ẹni sùúrù o etí tó bá gbà lò ní gbàbọ̀ o tí wọ́n bá ní nǹkan yẹn máa ń fi pamọ́ ni o. Ah, èmi ò fi pamọ́ sórí ibi tí ń bọ̀ ọ̀rọ̀ rẹ̀ dé ibi ní gbọ́rọ̀ ẹ̀gbọ́n mi dé tí n bá bọ́pù rẹ̀ mú òjì ń wọ̀ sínú òrùn padà ni ìdùnjẹ́ ọ̀nà kò táburú bá ń ṣẹlẹ̀ sí báyìí ará àdúgbò tó bá tó bá dárò ìdùnjẹ́ àbúrú pọ̀ ṣẹlẹ̀ sí ẹ̀ ni èmi kí ni mo sọ bẹ́ẹ̀. gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ti le jù bàbá alájà. mo rò pé yà ń yọ mo rò pé ìyá ń jẹ ọ wo bí tó o bá sọ́ra rẹ sọ́ra ibi tí ọ̀rọ̀ ń lọ báyìí tó o bá sọ́ra rẹ wèrè tí ń bẹ lára ìyàwó bọ̀dá mi ń jọ ẹ̀jẹ̀ sifting lẹ́gbẹ́ yóò bá ti ń ṣe tábà ní ọmọ bọ́tò lọ́jẹ́ náà. orí kọ ọlọ́run. lọ́ba bí ọkùnrin yẹn kọ̀ọ̀kan dákẹ́ lò. Ah, irọ́ mi kò yà wèrè kí n sì ní yà wèrè kí ló jẹ́. tọ́ọ̀ bá sọ́ra yọ bẹ́ẹ̀ lórí ẹ̀. ṣé orí tiẹ̀ bá tiẹ̀ pé ṣé tí ìyàwó ọ̀tá mi kó tó ti pọ̀ yàwó tí yẹn bá sì náwó ṣé èrè ti ń fún ani nígbà wọn bá yà máa ṣe egun ẹran yóò ní a máa gbé lọ lé. ṣé tó yè mí nù. bàbá alájà. ṣé ìbá ṣe yí pé kí ni o tún pè mí. ẹni sùúrù tí ọba nìkan máa fi pamọ́ ni. Ah, túgbà àwọn tó bá ń gbọ́ ládùúgbò ní ìsìn wọ́n rò bí nǹkan mímu kọ́ wọ̀ lọ́wọ́ ní tafẹ́ ṣe ní ẹni sùúrù. ọ̀rọ̀ rẹ ti ah! mi ọlọ́run sí àkàrà lọ́wọ́ ó dùn ó ya torí bá ìwọlé bá tún bá ariwo tó ń sọ báyìí ń jẹ́ ìwọ̀kọ̀ ya sọmọ rẹ látọ̀ jáde. ọlọ́run ò ní jẹ́ ìwọ́n ni ó yà dá lárí o àwòrán kan wọn ìta ìrọ̀rí máa ń fẹ́fẹ́ ó kákìsà sínú olúwa ló mọ̀ ọ́nú ẹni rẹ̀. àwọn bíi owó máa lọ máa lọ máa lọ máa lọ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ àwọn bíi owó jókòó jókòó jókòó jókòó jókòó ilé ńkọ́ pẹ̀lẹ́. inú mi máa dùn sí bí bá ti mo bá ilé yìí inú mi dùn gan ni. gbogbo ọmọ ẹgbẹ́ wa ń kọ́. gbogbo ọmọ ẹgbẹ́ ni mo kí. ẹ bá mi kí wọn pé bàbá ẹgbẹ́ ni ẹ máa kí wọn. ẹ ṣe ẹ kú tọ́jú wa ọjọ́. mo máa rí ẹ mo kàn ní kí n yà kí n dúpẹ́ lọ́wọ́ yín ni ti ìyàwó mi gbogbo ń tẹ̀sí lórí ẹ̀ wọ́n ní òkè lọ́wọ́ afúnni ń gbé òkè òkè báyìí lọ́wọ́ yín mọ̀ lọ. àmín. ṣe gẹ́rẹ́ tí mo dé hospital níjọ́ tí ẹ fún mi ní owó yìí bí mo ṣe débẹ̀ ó kù ìṣẹ́jú kan báyìí kí dókítà kó sọ pé kàn máa gbé ìyàwó mi lọ òun ni mo wọlé mo sì ti fún wọn báyìí tó ń fún àtìgbà náà ni mo ti wá ń gbìyànjú àti wá sí ọ̀dọ̀ yín. ọlọ́run ní kẹjá máa dúpẹ́ fún sórí ọlọ́run lọ́ba ẹlẹ́sàn gbogbo oore tèmi bá ṣe mo ṣe torí ọlọ́run ẹlẹ́yà máa dúpẹ́ ọlọ́run fi wá síbẹ̀ ni. ẹ sì kú tọ́jú madam. madam o. ìyàwó yín ni ah ẹ ṣe rí gbogbo nǹkan tí ẹ ń ṣe pátápátá. kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ sínú ilé yìí tó yẹ pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ọmọ gbogbo wàhálà tẹ̀ ń ṣe lórí àwọn ọmọ ẹgbẹ́ O náà làwa náà wá rò pọ̀ nítorí pé a mọ̀ pé wàhálà arú yóò gbọ́dọ̀ já sásán lórí gbogbo wa eléyìí ló wá mú kémi náà fọkàn kéjì tí mo pa gbogbo ẹ̀pọ̀ tí mo gbọ̀nà àjàṣẹ́. àjàṣẹ́ bo. àjàṣẹ́ kú tọ́nu ipe ẹnìkan bẹ ní èkó tí ń ṣe mí ní oore wọn ni pé kí ló ṣẹlẹ̀ sí mo bá ní báyìí kàṣà ò báyìí káwòdì náà bá sọ fún mi pé àtọ́jú àti mú òsín tó tẹ̀sẹ̀ gbé sáré ń bẹ̀ ẹ wò ẹrù ń bẹ́ ń bí ọmọ òtẹ́lú iṣẹ́ ilẹ̀ ń wò ṣe rí ìwọ̀nba nǹkan tí ń bẹ ní ibi báyìí kí ló wà ń bẹ̀ mò ń bọ̀rọ̀ bọ̀ ẹ lóògì ṣe rí ìwọ̀nba nǹkan tẹ̀ ń wò lọ́wọ́ mi àtàtò ìyọ́dún ni tẹ́ ẹ bá fi lè bu omi sí inú ẹ̀ tẹ́ ẹ dàpọ̀ mọ́ omi ìwẹ̀ ìyàwó yín tó sì bu díẹ̀ inú ẹ̀ tó gùn ohunkóhun tó bá ń ṣe wọn pátápátá lọ́wọ́ kan ni ara wọn yà lọ́gán ṣé wàá rí ìkìlọ̀ kékeré kan wá wà pẹ̀lú ẹ̀ ìkìlọ̀ náà ni wípé kòkòrò tí ń jẹ ẹ̀fọ́ yín ìdí ẹ̀fọ́ ló wà ẹ̀yin náà sì ń ṣe ọmọ kékeré o lè sì ní jẹ àgbà kó mọ̀ ṣe lójú fèrè bó ṣe wá ẹ̀wò ẹgbàá ṣe mo dúpẹ́ padà. bó ṣe mọ yìí ẹ má sílò láàrin ijọ́ mẹ́ta ẹ sì mọ́ gbàgbé tí mo sọ fún yín. ẹ èèlò ló wá ná ẹ tí máa dá padà wò. ẹ owó bíbó ah ládùúgbò eré tẹ́lẹ̀ náà ti ń ṣe fún gbogbo wa àátù wa máa sọ pé kẹ lórí kíni ṣé rí ẹ̀yẹ ṣàgbìyànjú kẹ́ ẹ lò ẹ má dágùn láì tẹ́ bá lò tẹ́ bá ríṣẹ́ àá ṣe bẹ́ẹ̀ ní ìṣẹ̀ṣẹ̀ máa ṣe fún wa àwọn bíi owó. kò tọ́pẹ́ àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àmọ́ àrí ń bá kò tọ́pẹ́. mo máa dúpẹ́ o. ẹ wo ẹ ẹ má ṣèyọnu ṣe rí. ẹ ń gbàgbà bá àmọ́ náà ti fún ẹ lówó mọ́tò gbàgbà bàbà. bàbá ojúbà ojoojúmọ́ ẹ ṣé o ẹ ṣé àmọ́ àrí ń bá ṣe o ẹ ṣé o ò ṣe gan-an kì í ṣáà ti rọ sínú omi. tẹ bá ti rọ sínú omi. kò fi wẹ̀. tẹ bá ti rọ omi sínú ẹ̀. kò kù díẹ̀ kò tán ọṣẹ ogun tó fẹ́ àwọn ọdún owó bá mi kí gbogbo ọmọ ẹgbẹ́ pátá. tá àwọn ọmọ ẹgbẹ́ náà kú. ọṣẹ o máìsì. àwọn bíi owó. máa bá o màá tún máa yọjú sí. ó máa wá ga o èèyàn mọ téèyàn fi ń ṣe ọmọdé ṣá tí n bá ní mi ò gbá lọ́wọ́ ẹ̀ kó máa débi ní wọn ò mọ̀ wípé mi ò gbádùn à ń lo nǹkan dúdú ọṣẹ nǹkan dúdú báyìí lágbára ọlọ́run ara ìyàwó mi á yá àti wípé ṣé gbogbo ayé tiẹ̀ ló ti wá mọ̀ pé ara obìnrin yìí ò yá ni ládùúrú bá ṣe bò tán náà. Ah, Èdùmàrè wá ṣèdájọ́ ayé o. Ẹ máa máa máa máa ra ìyàwó mi lọ gbádùn ìlànà dídé tó ń dìbò. ẹ kú jókòó ẹ ẹ jókòó ẹ jókòó ẹ tọ́ a dúpẹ́ fọlọ́. alhamdulilayi. ẹ bàbá wa láti parí ètò ìlànà àdúrà fáwọn ìyá wa nulẹ̀ pẹ̀lú ògo ọlọ́run bíkúndínláàtúlá ìkún ara wọn ó yá. àdúrà wa ó gbà lórí wọn. nǹkan kankan ni ẹ má jẹ́ ká ṣiyèméjì ẹ jẹ́ ká nígbàgbọ́ pé àdúrà wa ti gbà. <laughs> inú mi dùn mo dúpẹ́ èmi náà nígbàgbọ́ mo gbàgbọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé ẹ ṣé. afa ẹbí ẹ má bínú pókéré. Allahu Akbar Allahu Akbar <laughs> ah, ẹ wo bàbá wa ṣe rí àdúrà kì tètè gbà ọ̀rọ̀ adáadáa bíi dísù ni tó jẹ́ pé tẹ bá kọ́kọ́ saná sí báyìí kì í tètè ju bọ̀rọ̀ tó bá jò tán ni wọ́n fi mọ̀ pé bàdúrà bá gbà tán apá aládùúrà ò ní ká mọ́ Allahu Akbar ọlọ́run fún ní àlàáfíà insha Allah. ẹ wo ẹ jẹ́ ká gbàgbọ́ wípé ara ìyá wa ó ti yá hmm. ara wọn ti yá àdúrà wa ti gbà lórí wọn ẹnikẹ́ni tó bá mọ̀ nípa ẹ̀ tó mọ̀ nípa ọ̀rọ̀ yá wa yìí onítọ̀hún yóò kábàámọ̀. inshàlá yóò kábàámọ̀ ni ó kàn jẹ́ pé ẹ̀yin olówó ara yóò ní gbà ni tá a bá ní pé kẹ́ ẹ gbé lọ wọn lọ bòmí mọ́ ah, ọlọ́run fún lálàáfíà. ṣẹ́dígbọ́ ẹ̀yìn ọmọ wọn ni ká fọkàn wà lọ. ọlá àdúrà tá a ṣe yìí bàbá tó délé ìsìn àtúntò sí omi pẹ̀lú ògbọ́n ọlọ́run fún lálàáfíà ara wọn yà inṣàlá torí ọlọ́run lọ́ba àlàáfíà ọlá ayé àtàwọn ọmọ képe aláwọ̀mọ antansalam wà ní kansalam wà dínní náà jáná tàzára kàràsálám tàzára kàràsálám wà dínní náà jáná tàzára kàràsálám tàbára Rabbana wa ta'alaita ya Sarijali wa Amin. Ya ṣé òbí ló pé mo ń disturb ẹ. not at all. ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ ò pọ̀. ọmọkùnrin tí òun pè ní ọlálẹ́kan tẹ̀jọ́ ń tẹ̀léra yín nǹkan kan ló sọ sí mi lọ́kàn mo fẹ́ mọ irú èèyàn wo ni ọlálẹ́kan yẹn jẹ́ ilé wo ló ti jáde yìí kí ni background ẹ̀ ta lẹni tó bí báwo làwọn òbí ẹ̀ ṣe rí ìdí rèé o ṣé o mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ náà lẹni tó ń tẹ̀lé ìwọ wo ọmọkùnrin tó ń tẹ̀lé ẹ̀gbọ́n yìí láláìsọ irú èèyàn tó jẹ́ mo rí ìdẹ̀ mo lè sọ sixty percent nínú ìwà ìfún ẹ̀ nítorí pé mo rí i pé ọmọkùnrin yẹn fírin tiẹ̀ tó bá ti wọnú ilé tó bá ti báyọ̀ nílé á kí ẹni tó bá á bá wọn ṣeré oúnjẹ tó bá bá lọ́wọ́ èèyàn oúnjẹ but ọlálẹ́kan tí wọ́n ń tẹ̀lé tìyẹ̀ ò rí bẹ́ẹ̀ lẹ́yìn pé kò kí ẹ tó bí tó bá fẹ́ kíyàn pàápàá bí ìgbà tó ń fìní lára kíyàn mi ò mọ̀ wáyé dáadáa bóyá àwọn dẹ̀ wàá mọ̀ wáyé jù báyìí lọ mo fẹ́ kó ṣàlàyé the only thing tí mo rí nínú ẹ̀ ojú pé ó máa ń dákẹ́ kò ní lè sọ̀rọ̀ àdẹ̀sọ pé ọlálẹ́kan gentleman ọlálẹ́kan gentleman àdákẹ́ rọ́rọ́ àmọ̀tẹ́ni tó ń ṣe ṣorí gbogbo èèyàn tó bá dẹ̀ ti gentle jù bẹ́ẹ̀ yẹn tó ti dákẹ́ jù àwọn kan a máa sọ pé wọ́n gentle ni wọ́n lè sọ̀rọ̀ nu wọn tán àwọn olóye míì wọ́n máa jẹ́ ká mọ̀ pé ejò paramọ́lẹ̀ olóró ni wọ́n nítorí nígbà tẹ́ bá wà láwùjọ tẹ́yìn bíi mẹ́wàá bíi mẹ́ẹ̀ẹ́dógún wà bẹ́ẹ̀ táwọn mẹ́rìnlá tí wọ́n ń contribute sí ọ̀rọ̀ tán bá ní okun lọ́dọ̀ tiẹ̀ okun tàbá sọ pé ó fà ó fà kò ní ní anything láti contribute èrú èèyàn bẹ́ẹ̀ yẹn èèyàn tó ń láti ṣọ́ra in another way round ìyẹn mo ṣe ní kí n bi ẹ pé báwo ló ṣe jẹ́ gan. ẹ ṣe dáadé ṣe rí lẹ́kùn jí nǹkan dẹ́ pé kò ń sọ̀rọ̀ èèyàn tútù ni ṣùgbọ́n èmi àti ẹ̀ a nífẹ̀ẹ́ ara wa dénú ọmọ èèyàn gidi dẹ̀ ni nínú ìlú yìí dépò tí má dárúkọ àwọn fámìlì wọn ẹ máa mọ̀ wọn Eh, ọmọ èèyàn gidi ọ̀nà èèyàn gidi ìyẹn kọ́ ni mo kọ́ ń bí ẹ́ irun tèmi ń sọ jẹ́ kó yé ẹ ṣé wo ń ṣe ọmọ èèyàn gidi ni. ọmọ èèyàn gidi ni mí. ta ni bàbá ẹ̀ ńlẹ́ yìí kí ni orúkọ bàbá ẹ̀ kí ni family background ẹ̀. Ah, ẹ wo dáàdi ọmọ èèyàn gidi ni. Dámilọ́lá wọ́n ní ọ̀rọ̀ ṣe ni wò ká lè mẹ́ni tó fẹ́ ni sórí bí èèyàn bá ní owó lọ́wọ́ àtẹ̀bí àtàrà ojúlùmọ̀ gbogbo aráyé ló máa ṣe bí ẹni tó fẹ́ àmọ́ jẹ́ ká sùn ká ṣe bí ẹni pa kú jẹ́ kó sáfẹ́rẹ́ díẹ̀ fún yàn ló ṣe máa mẹ́ni tó fẹ́ dénú kó máa ṣe wípé ọlá àti ọlà tí wọ́n rí tí bàbá yín ní lọ́wọ́ ló ṣe ń dákẹ́ rọ́rọ́ ló ṣe ń ṣe bí èèyàn gidi mo mọ ohun tí mò ń sọ o mo fẹ́ kó ṣèwádìí ẹ̀ fínífíní kó tó di wípé ẹ̀rìn jìnnà tèmi nìyẹn ó mọ̀ pé ohun tẹ bá fẹ́ náà ni mò ń bá yín fẹ́ ṣùgbọ́n òye làgbà ń wò. ẹ ṣe dáadé ṣáríbi tẹ́ ẹ sọ̀rọ̀ dé àti gbogbo nǹkan tẹ́ ẹ sọ gbogbo ẹ̀ ló yé mi ṣùgbọ́n mo ń promise yín pé màá ṣe gbogbo ìwádìí tẹ́ bí kí n ṣe lórí ẹ̀. very good inú mi á dùn tó bá lè wádìí kò sí ohun tí mo fẹ́ gbà lọ́wọ́ wọn àfi tán bá fẹ́ gbà lọ́wọ́ wa ṣọmọ pé àwa la gbọ́ kéèkì ilẹ̀kùn mátàkìjì bí òjẹni tó wá yá àjẹni tó wá san dáàdì. mi ò fẹ́ kó rìn jìnnà kó tó mọ orí èèyàn tó jẹ́ o ṣé o mọ̀ wípé if you are married today tomorrow no more if you are married today you are married forever. ẹ wò ní kọ́kọ́ jìnnà tútù mi ọmọ bó ṣe máa ń ṣe tètè gidi ni. dáàdì. bí mo ṣe kọ̀ọ̀kan lónìí kó ṣe lò ó wá ti sa bí ológun ṣe ní kan sa aṣùṣe o wá ti mu débẹ̀ wá ti yóò mú kó hmm? ọ̀run lára. wàá yìn mí láwo torí oògùn yẹn mú kàrà mi ni àbá mi jogún rẹ̀ lọ́wọ́ àbá rẹ̀ ni èmi náà dẹ̀ jogún rẹ̀ òun náà mú mọ́ kété ìdúlé alúlé wá ti yóò sábẹ́ ológun ṣe fọkàn sa wọ́n gan wàá yìn mí láwo. ẹ̀mí gan tiẹ̀ mọ́ dáhùn ilé yín nǹkan kọ́ ni ilé oníṣègùn tí wọ́n kàn tó dọ́dọ̀ yín ńgbà ju eyín fún mi wọ́n ti ròyìn yín fún mi wọ́n ní kì í bàá tì níyìn wọ́n lẹ́mú èmú nǹkan ti lágbẹ̀dẹ níyìn wọ́n ní níwọ̀n ọ̀sọ́ wọ́n sa nǹkan kan lásán gan ohun tó ń sùn lórí ẹ̀pẹ̀ jọ́nà nulẹ̀ ní ọwọ́ sùn wọ́n n pàápàá ẹlẹ́nu rẹ́sọ̀ jẹ́ pé kò sí tí mo ṣe tó dáa lójú wọn ah, tó lọ́n bá gbà mí náà tẹ́mi náà jẹ́ nǹkan tán ah, ẹ wà gbádùn mi tó ẹ mà pẹ́ sògùn fún yàn. àìmọye oníkan ti agbá lọ́mí níbi wọn padà yà á dúpẹ́ ni. iná sì wà á dúpẹ́. ṣùgbọ́n ìyó lè ṣe kókó o ìyó lè ṣe kókó ju o. sówó lẹ sọ. mo fẹ́ràn yóò jọmọ lọ. mo fẹ́ràn yóò jọmọ lọ. ẹ wò ó sẹ́yìn tó ṣe pàtàkì bẹ́ẹ̀ ni pé tó bá ti jẹ́ ah, kí láàdúkù tẹ́bí gbàtí mo ti ń dí lọ́nà bá ti kú òun bẹ́ẹ̀ tẹ́bí náà ti fẹ́ tí mo ti wà ní ọlá ńlá mi tí ò sí pé mò ń tọrọ nǹkan kan lọ́wọ́ ẹnìkan kan mọ́ àà. Ah, ah. <laughs> àwẹ̀ mo mú dá lójú ká ti kọ́ bá ti kù dẹ̀ kọjá fẹ́ ṣiṣẹ́ lémi kò lulú kọ́ bá ti mọ ṣiṣẹ́ lémi padà sí mi sẹ́. kí lè padà rẹ̀ ẹ ti kọ́ sọ́dọ̀ pé kọ́lé padà fún mi nìyẹn. àríra láyọ̀. ẹ mọ̀ ní ta bá ṣe mm-hmm. olórí ẹbí ṣe mọ̀ pé gbogbo wa la mọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin náà mọ̀ rẹ̀ bá a dà lóhùn kò ní jẹ́ aráyè sọ tiwa níta lè fẹ́ sọ pọ̀ fifty thousand naira ló béèrè o hmm. ṣé tí n bá fún ẹ ní fifty thousand yẹn o tún ní dé lọ́la ipò tún ní ìdòwò mi. Ah, ẹ sáfì ẹ fún mi náà. ẹ̀yin náà ń gbọ́ o mo gbọ́ mi ò ní fẹ́ fún ẹ níyẹn tó ń sìn kó tún dọ̀la kó tún wá fún wò mí o a ní pàdé lóṣù yìí mọ́ o. a pàdé tí kúkọ́ tààrọ̀ kọ́ ẹ sáfì ẹ fún mi lówó náà bẹ́ẹ̀ ni kì í ṣe tikú kì í ṣe tarùn àmọ́ ò ní wá bá mi fún olóṣù iná. ẹ ta tiẹ̀ fún mi náà. <laughs> máa fún tó hmm. ṣe fún àwọn aṣojú ní wàá sọ tí wàá pẹ̀sẹ̀. bẹ́ẹ̀ dá lóhùn kò ní jẹ́ kí èèyàn bá wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀rọ náà ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi àwọn èèyàn náà ah! ó tán àwọn èèyàn gidi. alásọkójẹ ẹ̀dá kan nìwọ èkejì ajá èèyàn lásán lásán ìwọ àṣewọlé o lè dé o lè dọ́dọ̀ ọlọ́run ṣebìkan béèrè owó pẹ̀lú gbogbo ìsọkúsọ tó fẹnu ara rẹ sọ tó fẹnu ara rẹ sọ nú ẹbí. ẹ o olórí ẹbí tẹ́lẹ̀ ìmọ̀ á dùn mí ah, bọ́ọ̀lù tẹ̀ sí tẹ̀ ṣáájú mi wálé ayé tó ní ìbá mèsì ọ̀rọ̀ tọ́lẹ̀ ń sọ fún yín a máa jẹ́ kíní kan yé yín o tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sẹ́wọ̀n mi kà á bá ní mí o ọdọọdún làwọn èèyàn lọ mọ́ka wọ́n ń rọ̀ mọ́ka bàbá kò torí ẹ̀ wo bí èèyàn dìtẹ̀ mi jù bẹ́ẹ̀ lọ́mọ ò lè torí ẹ̀ ṣubú ẹ̀dá ẹ bá wà bí ni ẹ kọjú mọ́ ẹ dákun. ìwé ẹ̀dá wà arábìnrin náà ẹgbẹ́ òun ṣe jáde. ọ̀sàbílẹ̀ akẹ́lórí ni ẹ̀rẹ̀jẹ̀ lórí mi akẹ́lẹ́sà ni lórí. ẹ̀jẹ̀ bọ̀ pàwùdà ni pàwùdà ni. yóò bá dàwọ̀ ni. gbowó tó lò àwọn olùkọ́ wa gbà mí. ìṣòro ilé ìdájọ́ ta ló ń jáde má bínú ẹ̀. táyọ̀ lọ́dún bíi tẹ̀lé ní ìní ọ̀la yìí. inú kálukú yìí inú ìní ọmọ ṣèdájọ́ kálukú òòrí ọmọ sí i ṣe tí ìsàdálẹ̀ ọmọbìnrin mú wá kó pín orí orí kan dáná kó pín márùn fún ọ ìwé ìyá yẹyẹ yìí. mo tẹ dúpẹ́ tèmi irú tí ní tọrọ ìgbà tí ọba kan yẹn ti mọ̀ bẹ́ẹ̀ yàtọ̀ ní òye wa bá yín kò tí ẹ̀ dùn mí mọ̀kàn mọ̀kàn fi kàrà àmàsí kẹ́rin inú ẹ̀gbọ́n mi lè wò pé ìyàwó òun ṣe mí lè sìn kò sí nǹkan kan tó ṣe mí níjọ́ nǹkan ní a bá fẹ́ yàwó tó bá mọ̀ mọ́ lé yín kàn ń pàwọ́dà ní kí wọ́n á ní tuntun tó wà bẹ́ẹ̀ ní tuntun tó wà bẹ́ẹ̀. ìlú ìdílé yìí. ọ̀sẹ̀ kankan ọ̀sẹ̀ kankan ẹ̀ẹ́dẹ́ẹ̀ṣẹ̀ wèrè ìtìlẹ́sílọ́. mọ iye ẹ̀yin tẹ́jú kò sí ti ọ̀hún ìdúró pé ẹ̀dá bẹ́ẹ̀ sí bí wọ́n ṣe wà ń bẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀ àbúrò ẹ̀ náà wà gbọ́ bẹ́ẹ̀. jọ mo fẹ́ kó bá mi wo káà tí mo páàkì sẹ́yìn yẹn kó kàn bá mi wo problem tó ní. ok sir. start ẹ kó wọnú ẹ reverse ẹ kó gbé síwájú kó wò wo ohun tó ṣe fún mi kíákíá. ajẹni ajẹni ajẹnifẹ́ ni èkúté ilé ajẹnifẹ́ ni ènìyàn mo níṣe ní banidáró ó ń ṣe mí òun gbà mí àṣefẹ́ mọ̀ pé dá lọ́wọ́ àṣenigbani. kòkòrò tó ń jẹ gbá ó wà nídìí ìgbà o ebi tí ó pé rà ará ilé ẹni lọ́tá ẹni kíkú ilé ò pa ni tòde ò mà lè pa ni o ká ṣọ́ra ilé ẹni láyé. ajẹni ajẹni ajẹni ìfẹ́ ni ilé ajẹni ìfẹ́ ni ajẹni ìfẹ́ ènìyàn mo ní ṣe ní ìbánidárò ó ń ṣe mí ó ń gbà mí ó ṣe mí ó ń gbà mí àṣàyẹ̀mọ̀pẹ́ gbà lọ́wọ́ àṣeyí ìdánimọ̀. ìpàǹpara ẹ̀ olóhùn ń pajá àdámbà kọjá kò mọ̀ pélé òun lòun fàyà ẹni tó mọ̀ ọ́ pa tó mọ̀ ọ́ bò olúwa ló ń gbọ́kọ́ lọ́wọ́ yìí irú wọn. ajẹni ajẹni ajẹni fẹ́ni èkúté. ó wà òkè gan. ó wà Ah, ah. <laughs> irú you lè ra mọ́tò tó máa bàjẹ́ kia <laughs> yes. yes ah no no no mú kí dani, dání láti èní lọ ká yẹn di tiẹ̀ mo fún ẹ láyé lọ́rùn kó máa lò. No, no, no, no, no. I've had to stand up. Stand up. Bájú ìyá ọ̀rẹ́ jẹ́ nsọ́n kankan fún Kékeré leléyìí táwa ṣe níwájú àwọn tí wọ́n ń ṣoore tí wọ́n ń wẹ̀yìn bíi tẹ̀mísí olú ọmọ Musiliu èèyàn nìyẹn èèyàn làbúrò mi Ganiu Zaria kókó ni nàyàmú wà ń bẹ̀ táwọn bá ń ṣoore wọ́n ń ṣoore torí pé wọ́n fẹ́ gba nǹkan kan lọ́wọ́ ẹ̀ wọ́n máa ń ṣoore wọn ìwẹ̀yìn èèyàn làwọn tó ń ṣoore tó ń lòṣòdì èèyàn dàlẹ́ àwọn tó ń ṣoore òòrè kárí ni tí wọn ò bá rí pé káwọn ayé rí wọn wọn ò ní ṣerú oore yẹn tí mo bá kọ́ ṣe àwọn èèyàn tí mò ń sọ kò ṣẹ́ṣẹ́ ń bẹ̀ ah, òòrí sàkà ẹlẹ́ṣin rí ni Ibrahim àbúrò mi aṣoore tiyẹ̀ ó ṣe torí Ọlọ́run ni kò ṣe torí ẹlòmíì so kí wàá ni mo fún ẹ táwọn táwọn tí mo dárúkọ yìí ò ti fún yàn ní tó jù bẹ́ẹ̀ lọ rí. so tèmi bá ṣe léyìí fún ẹ ó kéré nínú àwọn ìgbà tó ń ṣòro a jẹ pé èmi náà bí pátọ àwọn ìgbà tó ń ṣòro ni ṣòtìlẹ ìdí tí mo fi wá ṣe fún ẹ rè. dágbére fún dáàdì. dáàdì mo tún fẹ́ máa lọ sà. o fẹ́ máa lọ ó dàbọ̀ àná ó dàbọ̀ mò ń sọ̀rọ̀ lọ́wọ́ ojú ẹ̀dá la rí pátápátá olúwa ló mẹ́ni re ká má fi ojú ìpáǹlé wo àáyá ìwà ìnàkí burẹ́wà jù tọ̀ bọ́ lọ. ìdí tí mo lè ṣe fún ẹ rèé mo rí i pé nígbà tó ti wọnú ilé mi ìlòsíyẹ̀ pẹ̀lú ọmọ mi ó tẹ́ lọ́rùn oníwà tútù bí àdàbà ni ẹ́ òyìn fìyàn sínú òfurì mọ́ everybody àjọṣe. Eh, ìwà àtọmọ mi ẹ láṣepẹ o ẹ má wàá kọ ọmọ mi lẹ o bó ṣe ń ṣe náà ni o máa ṣe èdè tí mo fi fún ẹ nìyẹn àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ tí a bá ń sọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣoore gidi ara wọn ni concord wà a máa yà ẹ lẹ́nu pé mò ń tẹnu mọ́ mo mọ ohun tí mò ń sọ. mo fi kọ́wọ́ náà kí wọ́n náà lè máa ṣòro kó bá a lè tọ́jú ọmọ mi dáadáa láti ní lóde ti yẹ o ah. tó bá dọ̀là wá béèrè dọ́kọ̀ wà á ṣe change of uh, ownership o ti gbọ́ no problem no no no no má wọrí má wọrí sá èmi yé mi don't worry èmi gbọ́. èmi èmi. believe nǹkan tó ṣẹlẹ̀ ní sísá. that ibo ló ti rí kì. dáàdi fún mi ní káà wà lẹ́yìn yẹn. which of the cars. káà tó wà lẹ́yìn yẹn. irọ́ ni. ọlọ́run. Ah! mi ò lè sọ bí inú mi ṣe tuntun ọlọ́run. inú mi náà dùn kọ́ ni ó mọ̀ pé máa sọ fún ẹ pé dáàdi love ẹ gan. in fact n ò lè wait ká fi ṣe wedding wa mi ò believe ọtí ìgbà tí wọ́n ṣe lè fún mi. hello my dear mi ò lè wait láti lọ kí wọn eléyìí gan ló máa fún mi ní opportunity láti rí mummy kí mummy náà lè bá mi dúpẹ́ oore tí wọ́n ṣe fún mi. darling um, it's so unfortunate ẹ eh? mọ sí òtún sínlé wọ́n ti lọ sí Ghana. ooo dùn mí owó anytime tí wọ́n bá padà dé wọ́n gbọ́dọ̀ bá mi kí wọ́n ni ó jọ mí lójú gan-an my <laughs> ò rí speed tí mo fi sọ fún yín pé kí ẹ̀yin méjèèjì máa rush pọ̀ lé mi nítorí pé mo fẹ́ host ni. ẹ kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gan mo fẹ́ gbé yín jáde tí n bá gbé yín jáde tí n bá gbé yín débi tí mò ń lọ mo fẹ́ kí ẹ pọ́ǹtì nǹkan tí olúkálùkù yín bá fẹ́ eléyìí ni mo fẹ́ jẹ eléyìí ni mo fẹ́ rà nǹkan báyìí ni mo fẹ́ ṣe tí mi ò bá ṣe fún yín má pè mí níṣe yìí mọ́. problem tó kàn ní ni pé ò lákèésí ká ló lákèésí ni àtìgbà tó ti ń wọlé bọ̀ òun ló ti máa rí nǹkan kan níwájú ta so mi ò ní lè máa làágùn bí mo ṣe ń làágùn bá ìsọ̀rọ̀ yìí. ó tẹ̀ kí mo rí mọ́tò kan tanzi yìí. orí mọ́tò. ọ̀rẹ́ ò sọjú tẹ́lẹ̀ o ti dọ́ọ̀lù ara ẹ̀ o dọ́ọ̀lù ara jù. ẹ bá ló ṣe ṣẹlẹ̀ bá ló ṣe ṣẹlẹ̀. mo sọ kinní kan fún ẹ rí mo sọ fún ẹ pé bàbá Bọ́lá ti tó ó nífẹ̀ẹ́ mi ju bó ṣe lọ in fact ńṣe ló máa ń ṣe mí bí ọmọ ẹ̀ èmi ló kàn pè mí bó ṣe pè mí báwo dé tì mí lọ́wọ́ mu ó mú mi lọ síbo ó mú mi lọ síta èmi tẹ̀rù kọ́rọ̀ kan wà important kan tó fẹ́ sọ fún mi ni àfipá bó ṣe nà kí kan sí mi ó bá ní kí n lọ sísàlẹ̀ kí n lọ test mọ́tò tó wà ní a bàbá ìrí mi lélọ́dọ̀ mẹkáníìkì ní àbúrò pé engineering ni mo ṣe ní school bọ̀ kí n má bàjẹ́ ìmú dẹ̀ gbà mo lọ test ẹ̀ mo yẹ lọ test mọ́tò ń bá mu ń bá mọ́kì fún bàbá bàbá yìí dá padà má fún mi ní kì yẹn for life má mú kì yẹn lọ ìwọ ló ní mọ́tò mi ní ẹ́ àyà mi jáde ìrírú ẹ̀rọ láyé mi mọ́tò yẹn ló wà wájú tán omi rẹ̀ ọ̀rọ̀ ṣe yẹ ẹ sojú yìí ó kàn mo kàn mo kàn mo gbà ọ̀rẹ́ mi o ti jẹ ojú filẹ̀ lọ sórí jẹ́ sọ orúkọ fẹ́ ṣe yìí sórí ibi sọ́dọ̀ wa dé yìí torí àárín tó bára wa rìn ká má lè bára aṣọ tọrọ ṣé o bá mi yí ẹ ká ní pé bàbá yẹn mọ orí ọ̀rọ̀ tó jẹ ni èmi mọ̀ pé kò ní ṣe oore báyìí fún ẹ bọ̀ sọ wáyé pé kò ti ga ni ẹ kò ní ẹ bá ṣe oore báyìí fún ẹ láéláé ó dẹ̀ lójú bàbá ìyàwó tó lè ṣe orúkọ báyìí fún ọkọ ọmọ ẹ tẹ́ wed tẹ́ ẹ mo mọ orí ìhà kọ síbi láti tó bá kọ pàdé ẹ mo wá bẹ̀ nítorí ọlọ́run sórí ọkùnrin yẹn tó ní láti lu ọmọ yẹn jìbìtì n fẹ́ gbèsè gbẹ̀ẹ́ ṣùtì yẹn sì mo fẹ́ kó serious pẹ̀lú ọmọ yẹn ah, ọmọ yẹn náà dùn náà ah, ṣó ní gbogbo wa kó máa gbá wọn lọ́tún kó máa gbá wọn lọ́sì mo fẹ́ kó fi end sí mo bẹ̀ nítorí ọlọ́run. sọjí sọjí hmm. ṣé bọ̀dá ṣèyí wájú ọmọ kékeré mi bọ̀dá ṣèyí ò ń sọmọdé náà àǹtí tó dàdé ń sọ̀rọ̀ yìí àwọn ah, láìkì wọn dénúdénú mo mọ̀ pé eh, bọ́dá ṣèyí wọn ò lè fẹ́ fi wọn lẹ̀ ẹ́ wọn lè fẹ́ fún wọn lè because wọ́n like wọn ni wọn ò tí ì débi kankan tẹ́ pé dáàdi wọn ti ń gbé mọ́tò fún wọn wọ́n máa ṣe ju bẹ́ẹ̀ lọ fún wọn náà tó bá fẹ́ wọn sílé ah bí wọ́n ṣe yóò lè fẹ́ try ẹ̀ wọ́n ní àwọn fẹ́ já wọn lẹ̀ wọ́n fẹ́ lọ́ọ́ máa gbẹ́ lómi ah ah kò possible ẹ gbọ́ ah ah. ṣé o ti rí nǹkan wọn. wọn ò ní fẹ́ ṣe irú ẹ̀ so ẹ ń tàlẹ́ lórí báyìí. rárá mo mọ kó tí mo sọ ọjí ìwọ ló fà á. bọ́kínì kan ló fi bàjẹ́ o tó bá tiẹ̀ máa bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ tó jọ mọ́ bẹ́ẹ̀ yẹn gold digger gold digger níwájú obìnrin àwọn ọkùnrin sọkùnrin sọ̀rọ̀ gold digger wájú ojú wo ló fẹ́ kó máa fi wò mí òun wà wọ́n tiẹ̀ ṣe ó ṣe jàre òun ló fún wọn láyé jẹ ṣùgbọ́n pọ̀ tí fẹ́ máa dọ́gbọ́n ta sí mi wọ́n sọ pé ẹ́ ẹ́ wọn ò ní jẹ́ tẹ́ so wá yí wọn ò ní jẹ́ ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ yé mi o ní problem ọkọ ẹ ló ló fa gbogbo ẹ̀ wo ṣo fẹ́ gbọ́n kankan sọjí wọ́n ní tí wọ́n bá ń pèèyàn ní onífúnra dáradára tóun náà bá ní ọpọlọ ó yẹ kó sọ fún ọ wípé ìfun òun straight ọpọlọ òun pè ní level tá a wà yìí kò sí àyè gold digger kankan mọ́ ọmọ tó jẹ́ pé kò sí nǹkan tí ò lè ṣe fún mi bàbá ẹ̀ fún mi ní mọ́tò bàbá ẹ̀ tó promise mi pé tí n bá lè ṣe wedding pẹ̀lú ọmọ òun tí mo lè ṣe wedding pẹ̀lú ọmọ òun òun á kọ́ ilé ńlá fún mi kí ló kù tí mo tún wá láyé mi kò sí nǹkan kan tí wọ́n ṣe láyé tí mo fi owó ọ̀rá mi rà ọ̀rọ̀ mi ò yàtọ̀ sólè gbogbo ohun tó bá gbé èrè ló jẹ́ fún mọ́tò tó ń rà mi ò fowó ara mi rà aṣọ tí wọ́n ń rà mi ò rà fúnra rẹ̀ ló rà fún mi ilé tí wọ́n máa kọ́kọ́ kọ́kọ́ tẹ́lẹ̀ ẹ̀mí ẹlòmíì tí ò báyìí tí irúfẹ́ ẹ̀ báyìí ọkàn ẹ̀ máa ṣe gegegege ní mi tó ní fowó kọ̀ wọ́n tún máa kọ fún mi kí ló tún kù kí ni mò ń wá káàkiri kò sáyé gódìgà gbogbo gódìgà tí mò ń ṣe lórí ọ̀rọ̀ nǹkan tí mò ń ṣe náà nìyí gbogbo àwọn ọmọ tó ń wà yẹn èmi fẹ́ gbowó lọ́wọ́ wọn ni àmúrí tí wọn pé èmi gangan fúnra mi tí mo fẹ́ tọrọ owó lọ́wọ́ wọn náà tún fẹ́ gbowó lọ́wọ́ tèmi tí wọ́n ti di pálawìn ni wọ́n orí tí wọ́n kọ́kọ́ gbé wọlé yẹn máa dùn dá padà. ojú ẹ̀dá la rí pátápátá olúwa ló mẹ́ni rẹ̀ ká má fi ojú ìpánlé àáyá ìwà ìnà jù tọ̀ bọ́ lọ. I need to understand the community I need Tájù ò like bó ṣe máa ń treat mi mi ò like ẹ̀ wọ́n tẹ̀ máa sọ̀rọ̀ sí mi nígbà mi máa sọ̀rọ̀ máa tiẹ̀ kí wọn pàápàá wọn kàn dá mi lóhùn wọn kàn fi mú dá mi lóhùn bákan kí ló dé. sọkàn báwo ni yín sọ̀rọ̀ báyìí báwo ni mo sọ pé dájú ò láìkẹ́ báwo ni mo sọ pé dájú ò láìkẹ́ ẹ jẹ́ sọ kí ni kò fẹ́ dájú láìkẹ́ ó kò jẹ́ pé ní ti dájú bá láìkẹ́ wọn ò ní ṣó ẹ̀ sí sódà tó onímọ̀ pé bá like láìkẹ́ kó má lọ misbehave so dáàdi láìkẹ́ sókó tó ṣẹlẹ̀ nìyẹn. wo wo mi n ah. ṣọmọdé mi n ṣọmọdé náà. Eh? mo mọ parọ́ fún mi. mo mọ bó ṣe ń treat mi náà nígbà mi wọn máa treat mi bí ajá nítorí pé mo fẹ́ràn ẹ ni mo fi ń ṣe mo fi ń gba gbogbo yẹn mọ́ra mo ṣe mo lè gba gbogbo ẹ̀ mọ́ra ní normal circumstances now torí pé mo fẹ́ràn gọ́gọ́ ni mo fi ń gba gbogbo ẹ̀ mọ́ra eh? mi tó bá ní nǹkan tó wó tó jẹ́ pé mo ṣe fún wọn àbí mo ṣe tán like tó tó ti sọ fún ẹ wàá sọ fún mi là kí n lè kí n lè túbọ̀ ẹ ṣe nà. Eh? báwo ni n sọ̀rọ̀ báyìí kọ́ ló sọ pé wo dáàdì ló ní ìdí mo mọ̀ pé o nífẹ̀ẹ́ mi nìyà kí ló kàn wá àti bàbá mi kí ló fẹ́ jọ máa dùn papọ̀ òun dáàdì láìkẹ́ gbàgbé nípa ọ̀rọ̀ dáàdì orí mi àti ẹni kó jẹ́ ká mú sọ. anyway tí lọ́ba kúrò lọ́dọ̀ mi sìn ó yẹ ká yọjú sí dáàdì mi o because ó ti pẹ́ tán ti ń béèrè tán ti ń béèrè pé àwọn fẹ́ rí fiance mi àwọn ti fẹ́ rí fiance mi látọjọ́ yìí. wow a plan yẹn o báwo ṣe máa expect mi pé tí mo lọ sọ́dọ̀ dáàdì kí n kàn lọ just like that mi ì lè ṣe o ó máa mú ọjọ́ tá bá máa lọ àbí date so that a mọ̀ máa lè prepare nǹkan tó bá máa fún dáàdì báwo ni mo ṣe máa lọ sọ́dọ̀ ẹ bàbá ọkọ tí ẹni tí mo fẹ́ fẹ́ tí mo kàn máa ṣọwọ́ lọ bẹ́ẹ̀ yẹn so ojú ò ló máa fi wò mí <laughs> àìmí náà mo wish láti mọ bàbá ọkọ mi náà. ọ̀gá gbogbo nǹkan tó bá ṣáà ti sọ ni mo máa ń gbà mo máa ń gbà mo ń gbà. ilé mi ni. ó dà pé mo ti dé full stop mi báyìí o. ti dé ní of course ṣọ́ọ̀bù yìí ah, oúnjẹ gidi máa sì sí ẹlẹ́nu kí ló ń ṣe ẹ́. ṣé báwo lẹ́bi tó ibi tó lọ pọ̀ lọ yẹn kọ́. méjèèjì o bọ́lá ti tó àti dámilọ́lá ẹlẹ́dàá mi bá mi ṣàánú wọn o wá wọ lọ́yàn tí mo fún wọn wọlá ìkúnlẹ̀ àbíamọ wọlá àṣẹ níjọ́ tí mò ń bí àwọn ọmọdé yìí ọlọ́run má jẹ́ káwọn ọmọ mi tàràkà o má jẹ́ kán ṣìrìn má jẹ́ kán ṣiléyà o má jẹ́ káwọn ọmọ mi gbégun ilégun ọlọ́run mo wá wà láyé mi mi ò sí láyé mi ìwọ ọlọ́run mo bẹ̀ ẹ̀yàn ọlọ́run má jẹ́ kí ìyà yìí jẹ wọ́n má jẹ́ kó fẹsẹ̀ kọ má jẹ́ kó kábàámọ̀ láyé wọn má jẹ́ kó dààmú wá wọlé adédé àsìkò yìí ọlọ́run kò gbàdúrà àwọn ọmọ tó ń wò mí fún náà kí ló dé wo tí o wá kúrò níbi tó wà yẹn tí o wá kúrò níbi tó wà yẹn ọlọ́dẹ ló máa mú èmi ló sọ bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀. mo sọ wá di wèrè láyé ó dùn wò ni kò ṣe bí lọ́mọ olúwa mi òkè máa fi wá ṣẹ̀sín ayé. ilé la kọ́ kalẹ̀ bí àgbàlá ọba yìí. Hmm. ọlọ́run jẹ́ ká rọ́mọ gidi jogún wa o ọlọ́run elédùnmarè wá ṣàánú mi o lórí àwọn ọmọ mi méjèèjì obìnrin ni wọ́n ó di dandan kọ́lọ́kọ́ àwa la mọ̀ tó jẹ́rẹ̀ẹ́ ọ̀rẹ́ wọn gidigidi. gidi ṣé kí n ṣe pé wọ́n ń parọ́ tán àwọn ọmọ mi ni nígbà wọn bá parọ́ tán tí wọ́n gbowó lọ́wọ́ wọn tán gba dúkìá wọn ṣojú wọn ò ní mọ́ màjẹ̀kẹ́yìn wá dà o pàápàá jùlọ èyí lẹ́kàn yẹn tábúrò ń tẹ̀lé ẹ̀rù ẹ̀ ń bà mí àdákẹ́jẹ́jẹ́ àmọ́ tó ń ṣe fọ̀nà mọ̀ mí olúwa o àmọ́ síbẹ̀síbẹ̀ mo mọ̀ wípé alátiṣe a máa ti ṣe ààrẹ ọ̀nà àkọ́nù. sẹ́ni tí olókè ṣòro sir, I was not expecting today wọ́n ti dé ṣe ẹnìkan ló dé nù wọn àbí méjì. ọmọ méjèèjì ló dé at the same time in fact mọ́tò kan ló gbé wọn wá. akọni kan gbé wa ẹ jẹ́ ká mú mọ́nì wọlé. torí kíni torí kíni bó lè mú wọn lọ. Ah, kò dáká wọn àlejò wá kó wọn báyìí ewu bó ṣe mú wa nà wọn. ṣé ìgbà wo ni àwọn àlejò yóò ní mọ màmá yín. ẹ jọ̀wọ́ ẹ jókòó. ẹ ẹ rà sọ. Oh, àwọn ìlú ẹ ká sọ ọ ẹ̀yin àná ńlá ẹ má dáwọ́ bẹ̀ tẹ́lẹ̀. ẹ káàbọ̀. inú mi dùn pé ẹ tí ẹ mú lè rí yín ṣe and eh, ẹ dẹ̀ keep to time nítorí tó bá já wọn míì ni wọn á dáàbò méjìlá wọn máa dé láago mẹ́rin àkọ́kọ́ nìyẹn mo rí i pé àná gidi ní so ẹ rẹ́dì ìjà yìí lórí ọlọ́run ọba mi òkè máa jà bùgìjà láyé wa. ok ok ok ó jọ ń pé ẹ mọ̀ wọ́n. rárá sá no sá. àìsí ìyá ìyàwó yín nìyẹn. Hehehe <laughs> yes òun ló bí àwọn ọmọ dáadáa méjì fún mi ìyàwó mi nìyẹn ok ó yà yín lẹ́nu ẹ má jọ ó yà yín lẹ́nu àárẹ̀ díẹ̀ atẹ́gùn kékeré kan ló fẹ́ lò láti bí ìjọ mẹ́ta tàbí ti náwó lé lórí à ń pè ní àmódì. àmódì wèrè ló pè bẹ́ẹ̀ sá. Ah, no no no no no kì í ṣe wèrè ọlọ́run níjà àríwèrè àbódì ni a máa ń pè lọ́dọ̀ wa tó bá délé kí wọ́n béèrè àmódì ni and of course anytime eh, tẹ́ ń wò yẹn <laughs> ṣe rí àwọn ọmọ tó fẹ́ fẹ́ yìí bí wọ́n ṣe fẹ́ràn èmi bàbá wọn wọ́n fẹ́ràn ìyá wọn ju èmi tí mo jẹ́ bàbá wọn lọ wọ́n fẹ́ràn ẹ̀gbọ́n o ah! ṣe rí ẹni tó bá máa fẹ́ wọn ẹ̀ láti fẹ́ ìyá wọn mọ́ o ẹlòmíì ò pọ̀ kó ní eh, ìyá òun máa lọ bóun gbé ilé ẹ̀kọ́ ní wọn bẹ́ẹ̀ wò wọ́n yìí Ah, ó surprise mi pé ẹ ti ẹ wọn sọ fún yín rí ẹ mọ àyàn ah, ń ṣe pàríà. ó mà ṣe o dádì ẹ bá dẹ̀ ti sọ fún wa tipẹ́ sà àwa náà bá dẹ̀ ti ní pátá lè kó nú ẹ̀ sà. Eh. ẹ wò dádì kò sí problem sà uber mi ṣùgbọ́n kò bàjẹ́. ẹ dẹ̀ á fẹ́ ṣe. ṣe rí lọ́dọ̀ tèmi mo ní àyè lẹ́pẹ̀tẹ̀ tó jẹ́ pé àmọ̀lẹ̀ mú mọ́mí kì í mú ọ sọ́dọ̀ tẹ bá lè fún wa láyè sà kí n lè tọ́jú wọn dáadáa àgbà ló ń dá àgbà ló ń dá wà á mú ẹni tó rẹ̀ báyìí wà á mú sọ́dọ̀ àbúrò òun pretend òun dà mí ṣé kìí ṣe pé òun dà mí. of course èmi náà tiẹ̀ lè fìyàwó mi lẹ̀ fún yín ìyàwó ẹ̀ ní kò wá mú àbí àbí wọn náà fẹ́ àbí ẹ̀fẹ́ ráìlà wọn náà fẹ́ mú ọ sọ́dọ̀. ẹ sà náà apartment tiẹ̀ fẹ̀ dáadáa space tó wà lọ́dọ̀ tèmi ò fi bẹ́ẹ̀ fẹ̀ apartment mi ò wáìdì rárá but òun máa láyè bó ṣe sọ yẹn. ìwọ tí ẹ lè mú ọ sọ́dọ̀ mo láìkì wọn ti ẹ mo láìkì ẹ kó o free gan o kì í kọ̀ láti sọ anything tó bá ti wá látọkùnrin má dóhùn lóhùn o fẹ́ jíyàwó mi gbé mọ́ mi lọ́wọ́ anyway ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ tiẹ̀ sílẹ̀ wọ́n ní ìṣẹ́bọ ní ṣoògùn bá wáyé pa àmárí náà làmárí ṣe rí màmá àwọn ọmọdé tẹ́ ń wò àwa ti gbà bí àgbélébù wa àti náwó àti nọra so tẹ bá kàn ní ká máa fi ilẹ̀ fún yín kẹ́ mú lọ sọ́dọ̀ ẹ má jẹ́ àdákùn wà láti mú ní tí mo kàn pè yín fún lórí ọ̀rọ̀ àwọn ọmọ mo fẹ́ kí ẹjọ́ ṣe kẹ lọ bá àwọn parents bóyá bàbá àbí màmá kẹ́ mú date mo fẹ́ kí a tètè ṣe introduction àwọn ọmọdé yìí kí n tiẹ̀ mọ àwọn ẹyẹ tó ṣu yín. option làwọn ọmọdé yìí kí n tiẹ̀ mọ àwọn ẹyẹ tó ṣu yín. Obodo ń sá lọ àwọn Ṣé yóò dé rọra? Obodo ń sá lọ. No. Ah, kò lè ṣe nǹkan kan fún ẹ̀yin àwọn ò lè ṣe nǹkan kan bó ṣe máa máa ṣe náà nìyẹn eh, well eh, ara ẹ̀ nìyẹn ìkànnù àwọn òbí ẹlẹ́ṣẹ̀ mọ̀lẹ́ni kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kẹ́ ti mọ̀ wá ti pẹ́ bẹ́ ṣe mímí kẹ́ ti mọ̀ màmá wọn ẹ mọ̀ nísìnyí bóyá irú ẹ̀ tó ń yìṣẹ́kù tẹ́ tó máa mọ̀ dáadáa eh, mo ṣàfẹ́ kẹ́ tètè sọ fún wa kẹ́ pé wá déètì tẹ́ bá mú mo wà òkè pẹ̀lú yín ṣe ti gbọ́ so kò jù bẹ́ẹ̀ lọ. anytime tẹ́ bá ti decide mọ́mí Dadi, ẹ ṣe kan sa. Ok, o fẹ́ máa lọ tiẹ̀. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sa. Jẹ́ kí n lọ. Ọ̀pọ̀ ẹ̀ tiẹ̀. Láyé ká lè mẹ́ni tí ó sùn fún ẹni. Ká ká fẹsẹ̀ kọ́ láyé ẹni tí ó ṣe ní pẹ̀lẹ́. ẹni fẹ́ la mọ̀ olúwa ló mọ̀ ẹni tó fẹ́ ni ẹni fẹ́ la mọ̀ olúwa ló mọ̀ ẹni tó fẹ́ ni. sẹ́ni tí o ní ṣùgbọ́n láyé sẹ́ni tí o lókè ìṣòro ibi tí ìfẹ́ bá jókòó òkè ìṣòro tẹ́ni kíní bíi tẹ́ni kejì ó dàbí mọ́ kí òun wà. kí ni solution rẹ ṣó yẹ kó ṣiṣẹ́ máa bí mi léèrè solution mo mọ̀ pé ìwọ fúnra rẹ yẹ kó mọ nǹkan tí mo lè ṣe kí ló dá láti sọnù ṣé kí n gbé wèrè sílé gẹ́gẹ́ bí ìyá ìyàwó ni indirectly ni bàbá yẹn ń bá mi sọ pé ẹni tí ó bá máa fẹ́ ọmọ òun ó máa fẹ́ ìyá wọn mọ̀ ìyá wọn tó dẹ̀ ń sọ yìí alágọ̀nà serious serious alágọ̀nà tí mi ò rí láyé mi ni. Eh? èèyàn tó dángájá gan téèyàn máa notice kó dàbẹ́ ní pé lè fẹ́ lágànnà èèyàn yà fún kábọ̀ nítorí ẹni téèyàn mọ̀ ẹ́ pé abugijẹ́ gbogbo lélẹ́yìí orí ìjókòó tí mo jókòó sí ìyá yẹn fẹ́ fò wá bá mi bí aeroplane ni ó fẹ́ ya mí jẹ ní àwọn èèyàn tó wà ń bẹ̀ ó wò ó tí n bá béèrè lọ́wọ́ Bọ́lá ti tó mọ́mì yín kọ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ah, màámi ti lọ Ghana tí n bá tún béèrè lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ mi mọ́mì yín kọ́ ah, mọ́mí wà ní Liberia bí àwọn African continent ó ní màmá ẹ̀ ń lọ màmá ẹ̀ ò lọ sí Europe kankan rí àṣẹ́wìndí inú yàrá wọn ní Ghana àti Liberia àti South Africa tó lọ́wà inú bẹ́ẹ̀dúrúmù yẹ́ ẹ̀ ni wọ́n ti ń ya wèrè ń bẹ̀ inú bẹ́ẹ̀dúrúmù yẹ́ tó yọ sí mi báyìí ẹ́ kíre wọ́n lábòdì ni amódìrí àdúrà rẹ̀ wọ́n ṣà ń pè lórúkọ kan tí ò tiẹ̀ yé mi wo ọlọ́run ò ní jẹ́ láyé mi sórí ibi tí wọ́n tó dúró yìí kó ah, sókò tó báàdì ń bẹ̀ náà at least bàbá yìí fi gbogbo nǹkan bẹ́ẹ̀ lò kò sí nǹkan tí bàbá yìí ní tó fi bẹ́ẹ̀ lò á ṣe ilé ni àbí àbí ìtọ́jú promise ẹ̀ ni ìjọba sọ lórúkọ fún ẹ sórí ọ̀rọ̀ tó wà mí ò le pé ìyàwó ẹ ẹjọ́ jókòó kẹjọ sọ ṣebí kí ìyàwó máa gbé lọ́dọ̀ ẹ ni kó máa gbé lọ́dọ̀ ẹ ni ẹ̀yin ló kì í bó lè jẹ o kó bó lè mu o kó wá dojú òkú òkú ayẹ o. gbẹgbẹgbẹgbẹgbẹ kó gbẹgbẹ kó gbẹ ní ẹtọ ògùn orí burúkú wo ló pa ẹ bójú ṣọkan máa fi ẹni tí mò ń sọ̀rọ̀ fẹ́ tí mo ní dìgbòlugi ni ìwọ ọmọ kí eyín ìwèrè àti eyín ajá wọn yàtọ̀ síra wọn lára ni abẹ́rẹ́ tó bá gún fún ẹni tí tí ajá gẹ́gẹ́ tí wèrè máa jù bẹ́ẹ̀ lọ kí n gba wèrè sílé àbí kí mo tẹ́ àláti sọ. láàkọ́ tí mo sọ rèé o láàkọ́ tí mo sọ rèé o now wọ́n ti gbọ́tò fún ẹ wọ́n plan ti kọ́lé fún ẹ o wàá fẹ́ gba wèrè mọ́ ransom instead kò lu ọpọlọ ẹ kò pe bọ́lá ti tó kẹjọ plan lára ara yín bọ́ọ̀lù tó gbé fún ẹ ẹ bá lè ṣe é sìn kò sí mo ìfẹ́ ṣe wọ́n ti gbé mọ́tò fún wọ́n ti gbé mọ́tò fún mi náà wà ní kí n pe Bọ́lá Tító kí ni mo fẹ́ pè fún mi ò lè pe Bọ́lá Tító ṣe nǹkan kan nítorí láti ìgbà tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ òun náà pè mí èmi náà dẹ̀ rẹ́dì láti pè torí tí n bá pè mo ti rẹ́dì láti fẹ́ wèrè àtìyàwó nìyẹn mi ò dẹ̀ rẹ́dì láti fẹ́ wèrè mọ́ yàwó wá sínú ilé so i'm tired of that. so nǹkan tó sọ fún mi sí ni pé òdìgbọ́n tó lẹ̀ lọ síbo gbé mọ́tò lọ síbo <laughs> ah ò ní jẹ̀wọ́ ẹ mi ò èmi wà láti ò ní jẹ̀wọ́ ẹ sọjí wọ́n á gbé ẹ̀sọ́ oníkọ́lẹ̀ sọjí lọ kọ́lẹ̀ látẹ̀yìn lọ tí n bá rí ẹ ẹgbẹ́ títí tí n bá gbé ẹ kó lọ́mọ àlè torí automatically tí n bá gbé ìgbọ́ yìí tí n bá ṣe mistake ìbọ́lẹ̀ tó bá ní kọ́kọ́rọ́ wà gbé lọ fún wọn ni ọ̀kájé ìwà ìnàkí burẹ́wà jù tọ̀ bọ́ lọ ènìyàn rò pé kò lè pàgọ́ ó lè kọ́lé alárinrin yò. ṣé o ti lọ yọjú sí mọ́mì. ó máa lè kọ́lé alárinrin yò. n ti yọjú sí mọ́mì kó tó dé ni láti ìgbà tí mo ti débi ṣé o ti lọ yọjú sí mọ́mì. mi ì tí lọ ṣé kò sí. tó bá yẹ kó o ti lọ yọjú sí mọ́mì láti irú kọ́ọ̀pù tó fi bomi fún mọ́mì it's too bad eh? ọmọ tálíkà bá pa ìlò fún irú kọ́ọ̀pù yẹn mọ́mì là ó. lórí burúkú ayé àtọ̀hún lọmọ ọ̀dọ́ yẹn ojoojúmọ́ ni wọ́n máa pariwo lórí ọ̀rọ̀ ẹ̀. ẹ eh? ẹ eh, ọmọ ọ̀dọ́ ọmọ ọ̀dọ̀ ló máa bẹ́ẹ̀ ṣe everything àbí ọmọ ọ̀dọ̀ ló máa bẹ́ẹ̀ fọṣọ ọmọ ọ̀dọ̀ ló máa bẹ́ẹ̀ ṣe oúnjẹ ọmọ ọ̀dọ̀ ló máa bẹ́ẹ̀ ṣe everything mọ́mí ẹ̀ là ń sọ pa ẹ̀ náà ó ò tẹ̀lé kéèké ọmọ mi fún ara ẹ̀. má wọrí má lọ ṣàtúnṣe. ìgbọ́n tó lórí burúkú lọmọ yẹn náà ìwọ náà fún ara ẹ̀ dìde wà lórí kọ́ọ̀bù kan fún mi bomi fún mọ́mí fún ara ẹ̀. let's go. ṣé mírèkù ni kí n pè léyìn ní àbíkíni èèyàn tá à ń pè léyìn búburú ọ̀pọ̀ màá ló déyàn dáadáa yìí ẹni tá a wá ń rò pé èèyàn dáadáa ni àṣẹ ni ibi ayé àtọ̀run àbí ọmọkùnrin táwa ń rò pé kò dá ẹkọ ló ń tẹ́kí ìyá àwọn ọmọdé báyìí hmm. òótọ́ mà lọ́rọ̀ àwọn àgbà o wọ́n sọ wípé ẹni tẹ́ rò pé ẹ máa bá lálejò náà ó ṣeé ṣe ká bá nínú iná. kábùrìbùrì ẹni táwa dẹ̀ rò pé èèyàn náà ni ó ṣeé ṣe ká bá lálejò náà. káwọn ẹni tí ó ṣe ní pẹ̀lẹ́. kọ́lọ́ ń ṣàforíjì fún gbogbo wa. ẹni àfẹ́ la mọ̀ olúwa ló mẹ́ni tó fẹ́ ni ẹni àfẹ́ la mọ̀ olúwa ló mẹ́ni tó fẹ́ ni. bàbá ọmọ yìí ó sọ débi wípé ẹni tó bá máa fẹ́ ọmọ ẹ̀ ó gbọ́dọ̀ fẹ́ ìyá yẹn pẹ̀lú nírú condition tí ìyá yẹn wà. <laughs> ǹdí bàbá ẹ̀ wínú ń bọ̀ wá rí báyìí kí lọ́ọ́ fẹ́ kémi ó ṣe. dádì ẹ jọ mo fẹ́ràn ọmọ yẹn lọ́pọ̀lọpọ̀ mo dẹ̀ fẹ́ kí ẹ rọ̀ mí lọ́wọ́ kí ìyá yẹn lè gbádùn torí pé òun ló máa jẹ́ kí n yíyìn níwájú bàbá ẹ̀. <laughs> ìfalẹ̀ kan <laughs> àgọ́ èmi bàbá rẹ̀ náà ti ṣerú ẹ̀ sẹ́yìn ah, èmi àṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni tí òru mi rí ọmọ ẹ̀ ṣe o ẹgbẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ rẹ̀ ṣé ìfẹ́ àtinúdénú lọ ní sọmọdé yìí ni àbí nítorí pé bàbá rẹ̀ rí jáde ah. ọ̀nà ọlọ́dí ẹ̀. Ah, dadi. Eh? Hmm? ṣé nítorí pé bàbá ẹ̀ lówó lọ́wọ́ ni mo fẹ́ wá fi fẹ́ ọmọ ni ṣé mi ò lówó lọ́wọ́ ni ṣe bí owó tẹ ẹ ní lọ́wọ́ gọ́gọ́ lẹ fi tọ́ mi títí di mo fi dàbí mo ṣe dà lẹ́nu yìí ẹ jọ sà ìfẹ́ ọmọ yẹn nìkan gan-an ni mo ní mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ kí ìyá rẹ̀ kó lè gbádùn. kò burú àwọn aráàlú ò fún àṣẹ àwọn aráàlú ò fún àṣẹ bó bá rú lójú àábilẹ̀ léèrè mi yóò sì ṣeé ṣe. obìnrin ọ̀hún ọmọ tó ń fẹ́ hun ǹjọ́ lè sọ fún ọkọ àfojú kàn dídé o nítorí ní àlàyé kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ tó náà ò sì ṣàlàyé mi. kékeré nìyẹn ó máa wá bí gba ọgọgọ lẹ ká wá sà. Ah, ah. bọ́ ti yé egun ó ti yọrẹ̀. mo kó o lọ bí lọ́fẹ́ mọ́. mi ní pẹ́ ṣe tó ń sìn. are you sure. mẹ ṣé ẹ fẹ́ jáde ni. not really mo kàn fẹ́ wo ohun tó ń lọ níta ni. okay. that reminds me. mo tiẹ̀ ni mo fẹ́ bí ẹni kankan lálẹ́ àná ó lè tún escape my baby. boyfriend ẹ ṣe yìí ìjọ wo ló ti rí last. <coughs> daddy àtìgbà tí ẹ ti invite òun àti boyfriend àbúrò mi wá sínú ilé tó ti rí nǹkan tó rí mi ì tiẹ̀ gbúròó ẹ̀ tó ti fojú rí kíni. àtìgbà tó ti rí mọ́mì nu condition tí mọ́mì wà. ìyẹn ti lọ bí ọ̀sẹ̀ kẹlò. ó ti lé ní three weeks. ọ̀sẹ̀ karùn-ún rèé kí ló ṣe ṣe ó sick ni. kò sí mi tí ẹ mọ nǹkan tó ṣe. ṣé kò bí sí ṣá. ẹ ti máa pè fóònù á ring green green ring kò ní gbé ọjọ́ kan tó jàjà gbé fóònù bí mo ṣe ń bá a sọ̀rọ̀ lọ kò tí ẹ sọ̀rọ̀ lọ sí ọ̀dọ̀ mọ́mì rárá ó tún gbé fóònù nílẹ̀ ni ṣé kì í ṣe wípé o offend ẹ somehow. <laughs> dadi ẹ jẹ́ sọ nǹkan fún yín ṣé ọjọ́ tó ti rí mọ́mì ló ti disappear kúrò níbí báyìí ẹni tẹ́ mọ̀ pé kò ṣe kò lè ṣe kó má wá síbí báyìí lójoojúmọ́ ó tún adẹni tó ń sá fún mi. Um. àtijọ́ tó ti rí mọ́mì pẹ̀lú sickness bẹ́ẹ̀ni that means kò lè fẹ́ pẹ̀lú àlébù ẹ̀ nìyẹn ibi tí mò ń lọ nìyẹn wọ́n ní bí ọmọdé méjì bá ń gégi níbo àwọn àgbàdo máa ń mọbi tó ń wò sí sórí test ni mo ṣe fún àwọn boyfriends yìnyín àti wà tàbúrò ẹ̀ tí ò bá gbàgbé níjọ́ tí mo invite wọn pé kó máa bọ̀ mo ti gbé mọ́mí ẹ̀ sórí ìjókòó níbí ìwọ gan ló ń sọ fún mi níjọ́ yẹn pé kí mọ́mí ẹ̀ kó wọlé káwọn àlejò má bàa bá mo ní no jẹ́ kí àwọn àlejò rí wọn àbí ìdánwò ráńpẹ́ là ń ṣe fúnra wa yorùbá ní ọ̀rọ̀ ṣe ni wò ká lè mẹ́ni tó fẹ́ ni but so unfortunate ó dùn mí wípé ẹni agbójú okùnlé kò jẹ́ ẹni àgbà irú ọmọ ọkùnrin kí náà porúkọ ilé kan boyfriend àbúrò ẹ hmm. tí mo rò pé ó máa ń dínú tó máa ń dákẹ́ jẹ́jẹ́ òun ni mo nírè pé ó máa fall sí irú trap ó wá dùn mí wípé boyfriend tìyẹ tí mo like tí mo ti fẹ́ràn tí mo ti gbẹ́mílé pé ọmọ dáadáa rèé tó ń sọ yàyà sí wa lójú méjèèjì lọ́tún lọ́sì ẹni tí mo sẹ́ẹ̀tì tíráàpù fún kò mú okùn tá a dẹ fún àparò àkìlẹ̀ǹtì ló mú now wá sọ fún mi ṣé tó bá jẹ́ wípé ẹ ti fẹ́ra yín sílé tó bá wá eventually rí mọ́mí ẹ pẹ̀lú situation tó bá yín àánú wọn fẹ́ mọ́ after àgbà tí mo ti máa dá lọ́lá tí n ti máa gbọ́kọ̀ fún tí n ti máa kọ́lé fún tí n ti máa ṣe oríṣiríṣi fún àwa ja ìsọlọpọ́n. dadi ṣẹ́rí ó yé mi náà lẹ́nu tó bá sọ pé ṣèyí lè ṣe nǹkan tó ṣe yẹn máa jiyàn ẹ̀ mi ò mẹ́pẹ́ ìfẹ́ owó ló ní sí mi kò nífẹ̀ẹ́ mi dénú tó tó bá nífẹ̀ẹ́ mi dénú ó yẹ kó dúró tì mí ni. ìwọ náà rí bẹ́ẹ̀ orí pé èèyàn ò sunwọ̀n láàyè mo mọ̀ọ́mọ̀ ṣe ohun tí mo ṣe ní o ẹ ṣe kò sọ ẹ ṣe mo dúpẹ́ ọlọ́run àwọn àpẹẹrẹ ẹ̀ ń jèrè mi àtàbúrò mi agbára ọlọ́run ẹ jẹun mọ́kálẹ́ ẹ ṣe mo dúpẹ́. now ṣé wàá ṣe máa tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ báyìí. tẹ̀lé dáàdi àlọ́ rámírámí ẹ̀ nìyẹn ọlọ́run jẹ́ tẹ̀lé lóyún bẹ́ẹ̀ mú. àná àfúnilọ́kọ̀ lé wọn ọ̀dàlẹ̀ ni wọ́n mi má ṣe gbára yọ̀dà fún mi. gbogbo àlàyé ọ̀rọ̀ tí ń bẹ lẹ̀ falẹ̀ kan ti sọ gbogbo ẹ̀ fún mi. gbá mi náà àì mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ rẹ ṣé ìfẹ́ tọkàntọkàn lọ ní sí falẹ̀ kan ni àbí ọ̀fẹ́ dọ́gbọ́n sí i <laughs> àbọ̀ ọ̀fẹ́ tàn án. Ah, ẹ wo dáàdi ní ilé tọmọ yìí mo nífẹ̀ẹ́ lẹ́kàn lẹ́kàn náà dẹ́ nífẹ̀ẹ́ mi ọ̀kárì yóò dà fún ọ. ayé bọ́ ọ bá tiẹ̀ sì gbìyànjú àti ìtànjẹ náà ayé ọbẹ̀ mi egun náà mẹ́ẹ̀. ayé lórí ọ̀rọ̀ yẹ ọ rí i pé mo kọ́kọ́ dákẹ́ díẹ̀ ayé àìsàn tí ń ṣèyẹ lọ́wọ́lọ́wọ́ báyìí kì í ṣojú lásán o kòkòrò tí ń jẹ̀fọ́ ara ẹ̀fọ́ ló wà o. àìgbà tó ṣe pé ọ̀bàrà ni fátìyẹ ẹ dá ọ̀bàrà òbòdì ìdí ọ̀mọ́lé kankan ilé ẹni níta ni ọ̀gbọ́n mi èyí ìlọ́jà sí wípé ẹni tí ń bẹ́ǹdì ọ̀rọ̀ ẹni tó súnmọ́ yín dáadáa ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ yín gangan ẹni bẹ́ǹdì ọ̀rọ̀ yìí àmọ́ sọ wá rí kò sí ti bàgbà nínú débi ifá tí ò létùtù ẹ wá dúpẹ́ lọ́wọ́ orí yín pé ọ̀nà àbáyọ wà fún yìí ẹ yóò sì gbádùn àrùn mọ̀lẹ̀ náà ni ọba ṣe ntẹ́ wàá ṣe fún mi rèé o bọ́ ọba ti délé wí fún bàbá ẹ o pé mo ní o fojú kàn mí. ẹ wò dáàdi ṣé ní ti dáàdi mi tẹ sọ yẹn wọn ò ní wá o. èé ṣe yìí Eh, ah, ṣebí tí dáàdì bá mọ̀ pé torí ọ̀rọ̀ tí mo ní kankan ni ṣé oúnjẹ kan lè wà náà. ó ní ṣe ni kó mọ dáàdì mo láìkí gbogbo tó bá ti pàdé mọ nǹkan dúdú ah, ẹ wò dáàdì dáàdì mi ò ní wá tó bá ní ọ̀nà míì tẹ̀lé bá wa gbà láti fi ràn wá lọ́wọ́ òun ní kẹjá wá torí dáàdì mi ò ní wá bíbá yìí o. ọ̀dà kò burú odò ní kọ̀tù kọ́kọ́ wẹ̀ kọ́kọ́ padà lé àbí ṣé bẹ́yẹn bá gbé yẹ wá sọ́dọ̀ mi níyà yìí èyí ò tún kọ́ so ṣeé ṣe. ẹ wò sá màá gbìyànjú gbé màá gbé wọn wá. ọ̀rì yẹ ẹ gbé wá ẹ̀yọ́ ti tán bọ́ọ̀ bá ti gbé wá yóò gbádùn. àwọn ìyá mi nìyí àwọn apẹramọ àgún olókìkí òru àwọn ògbólúmọ gbólúmọ sójú kóńkó ẹyẹ wíníwíní abapá wíní ẹyẹ wíníwíní abẹsẹ wíní bí wọn bá ń rìn lásán wọn á sì bí ní wọn kábíyèsí. olúwa má jà àṣẹ kò pẹ́ bí wọ́n fi pápẹ́ ayé fún wa ayé ní ìfisọ́kùn àpẹ́. Dámilọ́lá dìde náà tí ẹ dìde ìwọ náà gbọ́ tèmi you are my daughter ó mọ amount of love tí mo ní fún yín ó yẹ kẹ́ mọ̀ pé kò dùn mọ́ mi nínú bí ìyàwó mi ṣe wà ń bẹ̀ yẹn ìrọ̀rùn gini ìrọ̀rùn ẹyẹ but ó mọ̀ pé èmi ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí oògùn èèyàn dúdú débi wípé a tún máa wá gbéyàwó mi àgbè lọ sílé oníṣègùn kí ni a mọ̀ tó tún lè ṣẹlẹ̀ níbẹ̀ ni mò ń sọ fún ẹ ṣé bí ẹ mọ owó tí mo ti ń ná léyàwó mi lórí mi ò ní kó má rí wòsàn àmọ́ àgàd. Ah, ìwù dáàdì dáàdì lè gbọ́ fọkàn mi balẹ̀ pé táwọn bá gbé wọn débẹ̀ báwọn máa ṣe. dáàdì ìwù. dáàdì fiancé mi. fiancé lẹ́kàn bàbá ẹ̀ ni oníṣègùn tí ẹ fẹ́ gbé ìyàwó mi lọ sọ́dọ̀ ẹ̀. bẹ́ẹ̀ ni sà. ọmọ oníṣègùn ló fẹ́. ó bọ̀rọ̀ jẹ́ dájú kò rí bẹ́ẹ̀ ẹ wo mi ò mọ̀ pé oníṣègùn ni bàbá ẹ̀ kí n tó fẹ́ mo ti fẹ́ tán kí n tó mọ̀. ó dẹ̀ rò pé màá lajú mi sílẹ̀ wá fẹ́ rú ẹni bẹ́ẹ̀ ẹ gbà mí ẹ gbà mí ẹgbẹ́ ẹyẹ ẹgbẹ́ ẹyẹ wàbíwàbí ẹgbẹ́ ẹyẹ lẹ̀yẹ wọ́tọ̀ kí ni mo rí fún ẹ. ṣé bí orí ọmọ bọ́lá ahmed tinubu ń bẹ̀ ò fẹ́ ọmọ bíi àfọ́ṣọlá ò fẹ́ ọmọ ẹ̀ raymond taiwo wà ń bẹ̀ fẹ́ ọmọ ẹ̀ ṣàbí wà nílùú òyìnbó ní london fẹ́ ọmọ ẹ̀ bó tiẹ̀ fẹ́ ọmọ ẹ̀ o lè fẹ́ òun gan òun gan ò dàgbà jù ṣàbí ò dàgbà jù ọmọ yín kákọ́dù wà ń bẹ̀ ṣé o mọ bó ṣe ń náwó ni bó ṣe ń ṣoríire ọmọ Táíwò Hassan wà ń bẹ̀ ó fẹ́ wọn Prince Kúnlé Adéníjì wà ń bẹ̀ òyìnbó ní rice ah, bọ̀bá dédálékọ́ bẹ̀rí ẹ̀ fúnra rẹ̀ young man ni afẹ́ bó o fẹ́ gbogbo wọn concord wà ń bẹ̀ fẹ́ concord fúnra ẹ̀ ṣẹ́jú sí kó ṣẹ́jú sí ẹ. ẹ wò dáàdi ẹ jẹ́ ká ti fàwọn yẹn sílẹ̀ nà ẹ jẹ́ ká gbé mọ́mì lọ aláfíà mọ́mì ló jẹ mí lógún. ẹni tí wọ́n fẹ́ fẹ́ oníṣègùn ẹ̀ wá gbéyàwó mi lọ́bẹ̀ ọlọ́run ló bá di òsọ fún mi so ọmọ ẹni tí wọ́n rí fẹ́ nìyẹn èèyàn gidi wà ní wọ́n ò rí ẹlòmíì nobody my wife kì í gbé lọ sí wíẹ̀ ilé ó tún wá jẹ́ pé i say, ó rò yìí pé màá lajú nílẹ̀ wàá fẹ́ ọmọ tálíkà wàá fẹ́ ọmọ oníṣègùn wàá tún wá gbéyàwó tèmi lọ sílé oníṣègùn. Daddy, ẹ try láti understand. Shut up! And don't you ever tell me that anymore. Go away! My friend, go away! Get away! ọmọ oníṣe ọmọ yìí má bàa yé jẹ ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́tọ̀ olówó aṣọ̀rẹ́ olówó olòṣì aṣọ̀rẹ́ olòṣì tálíkà aṣọ̀rẹ́ ara wọn gbogbo àwọn ta kàálẹ̀ yẹn kò pàdé ẹnì kọ́kọ́ nu wọn. my good God my good God ọlọ́run bá ló bá mi ṣe ọlọ́run ló ní kó tiẹ̀ fẹ́nu sọ mi ò tiẹ̀ mọ̀ pé bàbá ọkọ ẹ̀ lóníṣègùn oníṣègùn. mami kí la fẹ́ ṣe ń sìn nígbà tí dáàdì yarí wọn láà lè gbé mọ́mí lọ sọ́dọ̀ bàbá lẹ́kọ̀ọ́. ìwọ náà ṣàmọ̀yé pé tí dáàdì bá sọ pé wọn ò ní ṣe nǹkan wọn ò ní ṣe é ni kí ni wọ́n fi wà lè ṣe. ẹ wo a máa lọ bá wọn ni o ni mo dé pé àwọn náà fẹ́ kára mọ́mí yá kò sí nǹkan tá a lè ṣe sí pé ká lọ bá wọn ká tún bá wọn sọ o. èmi feel pé bóyá ní nǹkan tí dáàdì rí tó fi yarí kalẹ̀ bí wọn lọ sọ́dọ̀ dáàdì lẹ́kọ̀ọ́ kò sí nǹkan tí dáàdì lè rí nà wọ́n ti fi dá wa lójú pé tá a bá gbé wọn wá mọ́ra wọn máa wà òkè. ṣé ká lọ sọ fún lórí ẹbí ni bóyá káwọn náà wá wọn bá dáàdì sọ̀rọ̀ bóyá dáàdì àgbọ̀ sí wọn lẹ́nu. àǹtí mi ṣé ìgbọ́n kan tí dáàdì lè kàn sọ ni ó ní nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ipe nínú ìdílé wa gangan ló ti ń ṣẹlẹ̀ ta ló wá mọ̀ bóyá olórí ẹbí tẹ dárúkọ yìí ló wà nídìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ wá ní ká tún dìde ká tún lọ bó lórí ẹbí. ó dẹ̀ rí yẹn sọ ọ́ so kí la fẹ́ ṣe báyìí aṣáà lè máa wo mọ́mì báyìí kò possible we have to do something. ìbọn ti pín dájú níjọba méjì lọ a máa padà lọ bá wọn a dẹ̀ máa bẹ̀ wọn. ó ní ojú oúnjẹ lọ àmọ́ ojú ẹ̀dá la rí o àwòrán kan wọn ìta ìrọ̀rí mọ́ fẹ́fẹ́ ó kákìsà sí. inú ó fara ya. ọ̀rọ̀ ní àwọn olùgbà ká gbé ìyá yẹn jáde ká lọ gbé ká gbé wọn wá síbí sáà abẹ̀wọ̀n títí títí títí tí pé káwọn tiẹ̀ fún ara wa ká gbé wọn wá síbí ṣe lọ́ lé mi jáde bí ajá ṣé kò sí kọ́mítà lè ṣe sí ni. ìfálẹ́kàn bàbá ìyàwó rẹ pé òun ò gbà kẹ́ ẹ gbé wá síbi tí wọn ó ti tọ́jú ẹ̀. bẹ́ẹ̀ ni sá. fi ọkàn ara rẹ balẹ̀ èmi wá fi ń dá ọ lójú báyìí wípé ìyá ìyàwó rẹ̀ ó gbádùn báyìí èmi ni mo wí bẹ́ẹ̀ tó bá kọ̀ lógún wọn fọlẹ̀ kọ̀rọ̀ tó bá kú dẹ̀dẹ̀ kákéwì ọ̀dákẹ̀sán jagunlabi ọ̀yà àtẹ̀rígbàsọ ni bọ́ bá kú dẹ̀dẹ̀ kọ́tọ́ kan rí òyọ́ yà yẹ́ ni ràn kí ìyá àyàwó rẹ ọmọ gbádùn mo ṣetán láti fi ẹ̀mí ara mi kí. sọpọ́ ti gbádùn. Ah, ọ̀kárí sọpọ́ ìdílé máa sọ gbẹ́ni ìgboro gbẹ́ni ìwọ ti là wà lórí ọmọ akúnyán payán ọmọ akúnyán yàn àbọ̀ fọkàn rẹ balẹ̀ ìlú ló bí ọ. ṣé ìyá ìyá bá ti lọ àgbà. ajẹni ajẹni fẹni èkúté ilé. mo gbẹnu sókè gangan ẹ kó bá ti dé ìjọ gẹ́gẹ́ bí wàá lúbẹ̀ lẹ́ẹ̀mejì pa pa wà á rí mọ́lẹ̀ kó a ti rí mọ́lẹ̀ wà á di dá yẹpẹ̀ bó padà wà á lúlẹ̀ méjì padà léegi. wọn máa da agbẹ́lẹ̀ o wọn máa da agbẹ́lẹ̀ ẹbẹ̀ kó bá ti rí mọ́lẹ̀ kó ìbú mọ́lẹ̀ wà á di lúbẹ̀lẹ̀ méje wà á kó lébẹ̀ ọ parí ó ti tán. ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ méje tí n bá ti fi síbẹ̀ ṣé mo lè padà wá wò. a gbẹ́dọ̀ ojú méjì gbọ́dọ̀ rí mọ́ ojú kan bá ti padà rí ọ̀run lẹ̀rọ̀ ó ń alákejì rẹ̀ gbàdání èèyàn ni ẹlẹ ọlí lọ ọlí lọ ọlí lọ mẹbọ mẹbọ. ẹyẹ sẹ́yìn nígbà mo kọ́ wọlé bí eh. mo ní ẹ̀ka mo ní ah níbo lẹ wá lè lọ nígbà mo wá ń gbọ́ èdè kan máa wò ah, èdè tí mò ń gbọ́ ẹ ojú èdè yín <laughs> mo ti àtàjú ká mo kàn rí ni. àmọ́ jíire oògùn kan ọmọdé líle ni. Ah, ẹ ti dàpọ̀ àti sẹ́yìn ìjọba ti fẹ́ máa sòdè yín sí mi ẹ jẹ́ ọmọ lọ ní <laughs> wẹ́rẹ́wẹ́rẹ́ ni. <laughs> báwo lè ń ṣe kọ́. iná mo ní wá dúpẹ́ lọ yìí ah, orin ńlá ṣe mí àṣé ó dáa kéèyàn nígbàgbọ́ ó ṣé nígbà tí ẹ kọ́kọ́ fún mi lóògùn tí mo fà tí mo rí pé kò wúwo lọ́ọ̀ mi èmi tó rò pé ògùn tí ọba jẹ́ yóò wúwo kéèyàn gbé bí ẹ ń gbérin ni ah. mo fà bá mi mo láfi gbàgbọ́ kan gbé pé àà ẹ ti ń sọ èdè rẹ pé gbogbo èèyàn kan ní ń gbé díẹ̀ dáadáa yìí pé àà ah, ọ̀dà ah, lójú pé ẹ mọ̀ sẹ́ àti pé nǹkan ti sọ pé ẹlẹ́ẹ̀jọ ogún ẹ̀lọ́dọ̀ bàbá yìí ni <laughs> iṣẹ́ yìí gbọ́dọ̀ dájú torí pé ẹ̀yin ará ọ̀nà ọ̀dọ́ yìí ń dẹ́yìn súnmọ́ náà lóògùn. abamilikọ dúpẹ́ lọ́ọ̀ lọ́rùn bàrẹ ló ní àbá mi ò kìkì mi kí adé mi sábà ògùn. ẹ jẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ wà láyé kẹ́ wá transfer rẹ̀ sí ẹ. sẹ́yìn màmá a fi sí gbogbo àdìẹ kòkó mi lọ báyìí tí mo fi sí àdìẹ kòkó mi di ọ̀gẹ̀dẹ̀ tí mo fi wú ẹ̀ sí ẹ̀yin kọ́ lọ́dún tó lọ àwọn kòkó tó tán náà pé iná ọ̀nà kankan kàbí méjì ti ná. tẹ́ ẹ bá dóko mi ní ìsìn tẹ́ ẹ bá dóko mi ní ìsìn ẹ mọ̀ pé bẹ́ẹ̀ lọ́dún jókòó sí wọ́n tan náà lọ́dún bẹ́ẹ̀rẹ́bẹ́ ṣé nígbà tó wá tó múra àti máa so ó ti á láti lẹ̀ pé ìyẹn oníbejì oníbejì ni ó máa so mo ní ẹ́ ẹ́ kókó òso bẹ́ẹ̀ rí àtijọ́ mo dídílé ayé mo rí kókó tó so bẹ́ẹ̀ rí máa wò pé àṣọ ògùn ilé jẹ́ bí ilé sẹ́ni nítorí àjọmí lójú jù ni àwọn ẹyẹ ṣé láwọn ẹyẹ tí máa ń bẹ nínú okun mi tẹ́lẹ̀ wọn ò tó bá wọn mo wá tí mo ti àwọ̀ nínú okun máa ti pọ̀ rẹ bẹ́tẹ̀ mo ní kí ló lè ṣẹlẹ̀ o máa wò pé ibi ìdí kòkó mo máa ń wo bí ẹnu ẹyẹ pé kó má jẹ́ pé oògùn tí mo fi ìdí kòkó náà ṣàjẹ́ ń bẹ̀ nígbà tí a ṣàjẹ́ báyìí wọn ò lè fètò sọ́mọ bíbí mọ́ míà sí hàn gan kò lè ṣe lára wọn mọ́ torí ti jẹun tí yóò jẹ wọn mọ́ bí rẹ̀ pẹ̀lú wọn á pọ̀ sí. ẹ bí bí mo ti ráwọn kún wọn kàn náà tọ́ọ̀lì tọ́ọ̀lì tọ́ọ̀lì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń bá mu wọn sínú oko mi ni bẹ́ẹ̀ wọ́n ti ń kú kalẹ̀ bẹ́ẹ̀ máa wò pé ah ẹni tí wọ́n gbà yẹ mi rẹpẹtẹ àbí tó bá yá tó tó pàmò kún ba èrè oko mi jẹ́ ni. ṣé o rẹ́ni ká ti bínú rẹ kò bá ti yóò yí ọ níbi kò mú òògùn sí okú lẹ̀rọ rẹ̀ ṣùgbọ́n ni ká ti mọ ro ibi rù ọ kó yí ọ níbi kò mú òògùn sí kò jẹ nínú rẹ̀ àbí kò mára kan àìsùn kà ṣe kẹ́ bá ubi á kó ta bímọ asílẹ̀ rèé ayé yẹn sílẹ̀ ni kó bá jẹ́ yẹn ni àbá mi ló ní ìbára rẹ. ẹ bá ti robi sí mi tó bá jẹ́ nù nǹkan tí mo gbìn yóò kù. ikú ni. báyà máa fún gbogbo èèyàn jẹ́ kí n jẹ́ fi máa wọn ọ̀rẹ́ mi kí buwọ́ táàmì kú ẹ bá wọn ọ̀rẹ́ mi nìkan ni ó kù lórí mi pẹ̀lú rẹ. yáyọ ni ní ká sọ. ẹ dákun aburú tí ọ̀gá tó kọjá extra large kọ́ méje kéékèèké ah, bóyá kí lórí okòó mi bá jáde bóyá kí n lọ fún lórí ẹbí náà kí n jẹ àbí. ṣé o robi rọ ni ara wọn ah, máa robi rẹ kò sí nǹkan mi ti tẹ wọn lọ́rùn mímọ nígbà inú mọ ẹbí ẹni mi lè wúkọ́ báyìí inú mọ́ mi tí n bá rẹ́rìn yín máa dàbí pé mò ń sunkún lójú olórí ẹbí ni èèmọ̀ e tí mo gbé ń gbá wọn. kwá tí yóò lóko lórí ẹbí ká ti mọ̀ fẹ́ràn rẹ ìjọ kejì ni asunkún rẹ. ṣé ah, ẹyin kún tiẹ̀ tún e kún rẹ lójú ẹsẹ̀ kan tẹ̀ lọ́rùn gan ẹ e wo ẹsẹ̀ mo dúpẹ́ ojú òní ti ẹ eh, ẹ dákun sí ẹ máa ń jẹ so dàgídàgí. iṣẹ́ ọlọ́dún mẹ́ta ló rèé mi. iyán tó bá mú gúnyán wọ́n sọ bẹ̀ gún ẹ jẹ ẹ wọ̀ ká èṣù rẹ̀ rí o èṣù yìí ti dé tán báyìí ó fi yóò pè wá wò ó. ìyá jẹ́ fẹ́ ní ìyàn mo ní ṣe ní bánidáre ó ń ṣe mí ó ń gbà mí àṣìṣe mo pẹ́ gbà lọ́wọ́ àṣemí ìdánù. ìpàǹpara ẹ̀ olóhùn ń pajá àdámà kò mọ̀ pé lẹ́hùn lòún fàyà. ẹ̀kọ́ ẹ̀ṣẹ̀ kan ẹjọ́ ẹ má bínú mi ò mọ̀ yín o wọ́n náà fẹ́ rí mi. bẹ́ẹ̀ni àǹfààní wo lẹ fẹ́ ká ṣe fúnra wa. dadi dadi lẹ́kàn mọ̀ ọ́. lẹ́kàn bẹ́ẹ̀ sá. lẹ́kàn wo. fiancé mi. lẹ́kàn boyfriend ẹ. tó bá lè oníṣègùn àbí bẹ́ẹ̀ ni sà. kí ló wá ṣe. bẹ́ẹ̀ni mi ò bá àfa ọ̀rọ̀ rẹ̀. ọ̀rọ̀ kí ló dé àti ìfà. mi ò mú mi. mo lọ́rọ̀ kí náà fà. sori pé onísọ̀lẹ̀ mi ló fẹ́ yà kí ló dé tẹ ya létí lápá ọmọ kí ló dé tẹ kò fẹ́ gbọ́rọ̀ ṣé mo invite bàbá oníbàbá ni kí ló dé tó ń dààmú ẹni ẹlẹ́ni why ẹ ẹ jọ̀ọ́ jàre ẹni ọlọ́run ẹ ọlọ́run ní dààmú yín èmi ò invite yín o òun ló mọ̀ lánàá tó bá tó fi ní kẹ́ máa bọ̀ wálé mi ẹ jọ nítorí ọlọ́run ẹ jáde ní tiyín kẹ́ máa lọ kò sí ẹ ní nǹkan kan wá ṣe níbi ẹ jáde ẹ máa lọ ní tiyín ó dẹ̀ fẹ́ kí n bínú sí ẹ o fẹ́ rí pípọ́n ojú mi o fẹ́ rí pípọ́n ojú mi bí mo ṣe ń sọ o fẹ́ rí pípọ́n ojú mi àbí. yóò dàbí alàgbà ẹ wò mí yóò yẹ yín lóòótọ́ lóòótọ́ ẹ àlùbáàmù mi ṣẹ́ ń bọ́ bẹ́ẹ̀ bá ní bínú ẹ dákun mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín ayé ó wù mí kémi àti kájọ sọ̀rọ̀ bí ó tiẹ̀ ju ìṣẹ́jú kan kó wọ́n bọ́ tako fún aláyè ẹ dákun. èmi ò bínú àmọ́ ọmọdé yìí ó jẹ́ àlétílápá mo sọ fún wọn ní mi ò fẹ́ anybody lórí ìtẹ́fẹ́ sọ̀kọ mo ti ná ìdí ẹ̀ mo ní mi ò ní ìdí ẹ̀. ọ̀rọ̀ láàrin ìyá tí kò wọ́n jáde bọ́ta fún wa díẹ̀. pọ̀ mí mi ò fẹ́ rí ẹrẹ́ èdè lórí àdúgbò ìdájọ́ mi ò fẹ́ nulẹ̀ o out. ẹ má bẹ ó ṣe mí bìrì pé bìrì pé. ti ń ṣe ọ́ bẹ́ẹ̀ ló ń ṣe mí ọmọ ìyá mi. ayé ògbóràn wo ni tiẹ̀. ògbóràn ẹ̀fọn tó gbọ́ràn tó gbòòrò tí ó pa ẹran rẹ̀ tán tó jẹ́ torítorí tó tún béèrè òmíràn. ìwà ṣe ìdílé òwe ìtọ́jú ọ̀gbìn ìdàmú àná ó ṣe àdìtú bẹ́ẹ̀ yìí ó dùn bẹ́ẹ̀ àmúgbó àmútọ́ olùgbóni kí ló dé táwo rẹ fẹ́ máa tójú ọ̀gbẹ̀rì dáfánú èyí ti ṣe. bàbá ọ̀rọ̀ ń bá rò máa rò fọ́ọ̀mù ẹ̀fọ́ ń bá rò kí n jẹ̀kọ́ ó ní bó ṣe jẹ́. èmi ò mọ̀ pé irú èèyàn báyìí ló pè èmi kọ̀ rò pé ṣàwo ṣọ̀gbẹ̀rì lásán ló ń bá mi sọ̀rọ̀ mi ò mọ̀ pé awo tó mọ fádá tó mọ lùtẹ̀ ẹ má bínú. àyọ̀lá ẹ ìdókòó bàbá ti dẹkùn náà ni kékeré ọwọ́ abẹ́ wò òótọ́ ni bàbá <clears throat> àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ pé ló máa gbáwo nígbàwọ́ o kò sí kẹlẹ kan. báwo bá gbáwó ń gbọ̀wọ́ ńkọ́. wọlé àwọn tí àwọn fàyà ni tó o bá gbọ́ pàfihàn orí rẹ lọ́mọlẹ̀ èmi aláyàbí òkè wọn ṣe bọ̀ ọ́mú nǹkan kan ò ní ṣe ọ ọ̀bọ̀n kò sí kẹlẹ kan tí ó ṣe ọ èyí ṣe. lóòótọ́ ìyá àwọn ọmọdé yìí ìyàwó tí mo fẹ́ ní ṣùlọ́ka mo fẹ́ sílé tọrọ ò bá wa ẹni tí ò tó wa gbogbo wọn náà rówó fi ṣayé adẹ̀ ń gbọ́ lọ́tàn àgbọ́ lọ́sì wípé oníkálukú ń tẹ nídìí ẹni ìlú mímì náà fọ́ọ̀kọ̀ kejì tí mo fi gbòkó àwòrán. Ah! ìbá dá báyìí ìbá tẹ̀ báyìí ègùsì lóde ògún ọtá mọ́yìn ọtá mọ́yìn lóde òru nílẹ̀ ẹ ní jẹ̀sàdẹ́kọ̀ ló bá júbà ilẹ̀ ilẹ̀ alánú ẹ̀yin ìyá mi ọ̀pá kí ọ̀là kìí gbogbo yín ni mo ṣèbá lónìí o láàárọ̀ yẹ ọ̀rọ̀ gbó láfihàn ọmọ ẹlẹ́bọ tí í dorí ẹran ọ̀kàkà tí í sọkùnrin yangiyangi alóṣùbáṣu abẹ̀rẹ̀mátọ̀ ìbà rẹ lónìí o ẹ̀yin ẹyẹ kékeré abọ òhánahoro ẹ̀yin ẹyẹ kékeré abọ òmusu ẹ ẹ̀yin la pani mahakun olókìkí òru ọ̀bẹ kìjì kìjì kìjì wọnú yàrá afa ìfúnnilẹ́dìí ẹ̀sì tí í gbọ́ ọmọ ẹran lọ́wọ́ ẹni tó mo dé lónìí o wọn ò pè yín sí ti kú o wọn ò pè yín sí tàrùn torí ajé ni n tí mo wá ṣe lónìí jẹ́ kó fín jẹ́ kó dà àrùfín tẹ́lẹ́bọ̀ gbogbo tí n bá ṣe lónìí ẹ jẹ́ ó tu ẹ jẹ́ ó dà ní o. tó ntolúwo tù fẹ́ ntójú pọ̀nà ọ̀rọ̀ tágbó bá sọ́lé adégún adébíyẹ yìí má àgbà ọlẹ́ni bàbá débi iṣẹ́ ṣiṣẹ́ là á ṣe ibi àwílàdé yìí o ìwọ ló wá bá mi ọ̀pọ̀ ọ̀fẹ́ ṣoògùn owó. bẹ́ẹ̀ ni bàbá. mo sì sọ fún ọ mo ní kó o ní sùúrù. mo ní sùúrù mo ti ní títí o ti sú mi. ẹ wò ewúrẹ́ dágbọ̀n ewúrẹ́ lórí ọjọ́ ń dalẹ̀ lọ ohun mi kì í ní owó yìí kódà bí ojú oṣù mẹ́fà lọ mo ń láti ní owó yìí dandan ni kí n lówó. tó ẹ̀yin ìyá mi ọ̀pá kí ọ̀làkí lẹ́yìn gbogbo owó tó ti wá kólẹ̀ àti ṣẹbu àti ṣètùtù ọ̀gbágádé la wà yìí o ọ̀gbágádé ọ̀nà níbi tó wá dé yìí ẹ̀yin àgbàlagbà o mo fẹ́ kẹ́ ẹ wá lọ bá mi dá gírírírírírí wá kẹ́ ẹ dá wọn gírírírírí bọ̀ gbogbo ohun tí ó fi gbé ọrọ̀ ajé rẹ̀ wá mo fẹ́ kẹ́ ẹ wá gbé fún. tó gbangba làásùn gbangba o bẹ́ẹ̀ sì bá ti kú ìta gbangba làásìn sí àwa débẹ̀ báyìí ó débi olóògùn pé ń sà á gbà. ọwọ́ kan àbí méjèèjì. ọwọ́ méjèèjì. ọ̀gbọ́n táwọn àgbàlagbà sọ ń bẹ̀rù ni wọ́n ní gbàgì mọ́dì ọmú wọ́n ní kọ́ ọmọ yìí nínú ìwèrè tí ń bẹ lára igi wọ́n ní kì í nù. oore tìyẹ tó bá ti gbà látòní òní sọnù mọ́ mọ́ sọ tó bá ń dùn ọ́ sí ni o. tó ìbá yín àgbàlagbà ẹ̀yin ìyàmí ọgbà kí ọ̀là kí ọlọ́gógó dé ẹ̀yin òbúrúmọ òbúrúmọ sojú kónkó ẹ̀yin làbà lórí ìrókò máyẹ ẹ̀yin lọ̀rọ̀ gógógó lóko lóko oníbàǹtẹ̀ pẹlẹjà tí bá ní jẹ̀ láì fọwọ́kànni wọn ò pè yín fún ti kú ó wọn ò pè yín fún tarùn nítorí ajé mo ṣe pè yín lónìí ọmọdé yìí ti rúbọ ó sì ti ṣe tutù ajé tó bá máa rò mọ́ tiẹ̀ mo fẹ́ ka ẹ bá ń gbé wá sí i kákákákáká lè wọ iná jọmọ wàràwàràwàrà lọmọdé tó kó èsì síbọ̀ tó ìtọ́kì ìbálẹ̀ kó tún gbéra ibi tí wọ́n bá wà ó yá ibà ń gbé wọn máa bọ̀. ẹ káàbọ̀ àwọn wo ni. bàbá àwọn ẹbí mi làwọn tí mo rí yìí báwo náà ṣe débí ìyàwó mi rèé láàrin àkọ́bí mi rèé lọ́wọ́ ọ̀tún yín èyí tí mo bí tẹ̀lé nìyẹn lọ́wọ́ òsì. òjijì wọn lórí ẹlẹ́dàá àwọn èmi mo pè wọ́n wá sẹ́yìn àwọn tí ajé tó ń béèrè fún ìkànnú wọn ni ajé ọ̀hún rọ̀ mọ́ ọ wàá gbé igbá ìbáyìí ìwọ gbélé kan lórí inú wọn. kí n gbé ìgbálẹ̀ kan lórí tí n bá gbélé lórí ńkọ́ kí ló tún kù lẹ́yìn. ó tán bó bá ti gbà ọ̀rọ̀ bù ṣe nu ajé tiẹ̀ dénú. owó bá dé. bẹ́ẹ̀ ni. kò jù bẹ́ẹ̀ lọ. ó tán náà nù. èwo wà ní kí n gbélé o. ìyá máa gbọ́n ju àwọn ọmọ kéékèèké lọ àwọn tí ń bá lè gbé fáwọn kéékèèké wọ́n lè má tọ́jú ẹ̀ dáadáa. ó máa gbà bàbá mo ní ó tẹ́wọ́ gbà ó tẹ́wọ́ gbà. ó ti gbà nù ó ti gbà nù. a mo kí ọ kú oríire tó o wá rí bó ṣe rí látòní lọ yóò mọ̀ ṣe gán gán gán. kí ni oúnjẹ bẹ́ẹ̀ ìtumọ̀ yín. yóò ṣe gan bí ẹni. a ya wèrè. ẹẹ. but kí ló dé tẹ máa ń ṣe báyìí mo ń bi yín lẹ́ǹkọ́ pé ṣé ó ti tán inú ti tán ó yẹ kẹ́ sọ yẹn fún mi náà ó ṣe láti ya wèrè káyọ̀ pé yẹn lẹ sọ ni ṣé bí akọ̀wé yẹn kan níta á ṣe yẹn fún wa bẹ́ẹ̀ ohun tó máa ń sún mi lọ́rọ̀ yín rèé náà n tó máa ń súnmi rèé á ó yẹ kẹ́ sọ yẹn pé ó máa ya wèrè o mi ò ní gbé fún náà mo ṣe láti gbé fún bí mi. àwọn tẹ́lẹ̀dá rẹ̀ bá ṣiṣẹ́ nìyí kò fún yín ládìyẹ sì gbéwúrẹ́ lọ́wọ́ ẹni ìmùlẹ̀ èṣù. ó ṣáà máa pọ̀ gan. ẹlẹ́gbẹ̀rà olóore tí a ṣe fún mi kò gbọ́dọ̀ gbádùn ọ bó ṣe rí kò gbọ́dọ̀ gbádùn ọ tó bá gbádùn péré ọjọ́ náà ni wọ́n fúnra rẹ̀ fayé lẹ̀. ọ̀dàna inú tó lẹ̀gbà ńlẹ̀ tó lọ yẹ̀gbà lóde. ìdí nìyí tí mo ṣe decide àti gbé wá sínú ilé kí n lè máa mójútó ojú ni màlúù rọ ọbẹ̀ ò dá lọ́rùn mo wá rí i pé ikú mi ò dá lásìkò yìí ṣé mo wá lẹ́tọ̀ọ́ àti máa lé gbogbo èèyàn tó bá fẹ́ gbàlà àbí mi ò lẹ́tọ̀ọ́ báyìí. wọ́n ṣọba mọ́ olóògbó ni wùmí bá wù inú mi á wá gbọ́dọ̀ tó ronú kí nǹkan burúkú ó ṣẹlẹ̀ sí wọn nígbà tó bá ń bẹ láyé àǹfààní tèmi lè jẹ ọ̀pọ̀ lára tiẹ̀ wò mí fọkàn rẹ balẹ̀ sọ́ọ̀rí obìnrin rẹ níwọ̀nba àgbà tó o bá ti yọ̀ǹda rẹ̀ lémi lọ́wọ́ ẹ̀ dán ló fún wọ́n sì tọ́jú obìnrin rẹ débi pé yóò gbádùn yóò padà sípò òbí tó wà wò mí kíní kan ò sì ní í ṣe ọ́ jẹ́ béèrè béèrè kan lọ́wọ́ rẹ̀ ẹni tí ò fún ọ ní ẹ̀mí ṣó ṣeé ṣe kó sì béèrè ẹ̀mí lọ́wọ́ rẹ̀ jẹ́ kó béèrè yìí lọ́wọ́ rẹ̀ náà kò ṣeé ṣe ẹni tí ọmọgbàtẹ́mì rẹ̀ débi ọ̀gbọ́dọ̀ ọmọgbàtẹ́mì rẹ̀ wò mẹ́ Elédùmarè nìkan ṣoṣo ló lè sọ̀rọ̀ tí ọ̀nà ẹ̀ tà sí ọgbọ́n mi kò sí kinní kan tí ó ṣe ọ tí wọn bá ti yọ̀ǹda obìnrin rẹ fẹ́mi pé kí n lọ lè tọ́jú ẹ̀ fọkàn ara rẹ balẹ̀ pé ẹ̀dàn ló fi inú hàn ọ̀gbọ́n mi bá àfọ̀n tiẹ̀ gangan ọ̀bá sì gbó túútú kò ní ẹ wọ̀. bàbá ṣé kìí ṣe pé ẹgbẹ́ òkú àdálé mi lọ́wọ́ kí n lọ fi ṣọ́gbó dídì. wò mí kíní kan ò ní í ṣe ọ ọ lè bá kúkú rèwerèwe. Re èmi egúnjọ bí aláyà bí òkèlè mi wí bẹ́ẹ̀ fún ọ èmi àdánlá bí eku dídí èmi àlàpàwọ́ bí ọba wù ọ́ sí ẹni wọ́n ń tì ti ń tira rẹ̀ sójú ọ̀nà. èmi àgbàdá náà bú àbètí kàkága <laughs> burúkú kan ní ṣẹlẹ̀ ṣe. ajẹni ajẹni ajẹni fẹ́ni èkúté ilé ajẹni fẹ́ni ènìyàn mo ní ṣe ní ìbánidárò ó ń ṣe mí ó ń gbà mí àṣefẹ́ mọ̀ pé dá lọ́wọ́ àṣẹ ní ìgbani tó ń jẹ gbá ó wà nídìí ìgbà o ebi tí ó pé rà ará ilé ẹni lọ́tá ẹni kíkú ilé ò pa ni tòde ó máa lè pa ni o ká ṣọ́ra fara ilé ẹni láyé. ajẹni ajẹni ajẹni fẹ́ni èkúté ilé ajẹni fẹ́ni ilé ajẹni fẹ́ni ènìyàn mo ní ṣe ní ìbánidáre ó ń ṣe mí ó ń gbà mí àṣetẹ̀mọ̀pẹ́ ẹ̀dá lọ́wọ́ àṣemígbà ní. ìpàǹpara ẹ̀ olóhùn ń pajá àdámbà kọjá kò mọ̀ pélé òun lòun fàyà ẹni tó mọ̀ ọ́ pa tó mọ̀ ọ́ bò ó olúwa ló ń gbọ̀kọ́ lọ́wọ́ irú wọn. ajẹni ajẹni ajẹni fẹ́ni èkúté èkúté ilé ajẹni fẹ́ni. ènìyàn mọ́ ní ṣe ní bánidáre ó ń ṣe mí òun gbà mí àṣìfẹ́ mọ̀ pé dá lọ́wọ́ wá ṣe ní gbà mí. tó bá lè ká ní faradà yóò dá lọ́la gbèyàn sáré sáré kò lè kọjá kádàrá ọ̀pọ̀ṣẹ̀ṣẹ̀ kò ní kó má débi kádàrá wa ká má fa ohun tó le ká má bá a kóra ẹni sí ọ̀nù. ajẹni ajẹni ajẹni ajẹni fẹ́ni èkúté ilé èkúté ilé ajẹni fẹ́ni o. ènìyàn mo ní ṣe ní bánidára ó ń ṣe mí ó ń ṣe mí ó ń gbà mí báwo la ṣe fẹ́ dúpẹ́ o tó bá lélẹ̀ káàárọ̀ náà ó wá dùn ó wọ́n fi sí ìṣòro wà fẹ́ ká rọra. ẹ jókòó ẹ jókòó ẹ jókòó kí ni màá fi ṣe ń lálejò báyìí. a ah, máa ah, pa sà. gbogbo ọmọ ìjọ ń kọ́. wọ́n wá sà alàgbà pátápátá ń kọ́. wọ́n ní ká kí ni. ẹ eh, dáàdì àwọn ìjọ ló rán wa sí sà. kí ni ìjọ wí o. wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn oore ribiribi tẹ́ ti ń ṣe fún ìjọ ọlọ́run pàápàá jùlọ owó tẹ́ ẹ̀ṣẹ̀ fún wa lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ inú wa dùn láti ṣàlàyé àwọn nǹkan tí a fi owó yẹn ṣe fún yín ara àwọn plastic chairs sínú church ara àwọn instrument fún àwọn akọrin wa then a fi àwọn owó tó kù a fi ra tiles ta fi lẹ gbogbo lẹ́lẹ̀ ní church. ẹ ṣáà ti ṣe dáadáa. àwọn ìjọ tún sọ ká tún sọ fún mi pé ìkórè wa ń bọ̀ lọ́nà nínú oṣù tá a fẹ́ mú yìí àwọn ìgbìmọ̀ ìjọ wa jókòó pé ta ni wọ́n léèyàn gẹ́gẹ́ bí alága wọ́n wá rí i pé ẹ̀yin ni oyè náà tọ́ sí. èmi kékeré. ìdí nìyẹn tí wọ́n á sọ pé ká sọ fún yín pé kẹkú múra sílẹ̀. kí ni ìdí tí ẹ fi sọ pé èmi ni. bíbélì gan sọ wípé kí afúrúgbìn kó má ṣe sinmi nítorí àsìkò ìkórè ń bọ̀ wá fún ìdí nìyí tá a fi wá sọ fún yín pé ẹ̀yin ni oyè náà tọ́ sí inú ìjọ adé dùn tá a bá lọ jábọ̀ fún un pé ẹ fi tayọ̀tayọ̀ ẹ fi gbà á ọlọ́run adé wà pẹ̀lú yín sá. àmín ẹ ṣe gan sá. ẹ wo ṣẹ́rí gbogbo bẹ́ẹ̀ ṣe ń gba àdúrà àdúrà ń bá wa kò sí wàhálà àdúrà tí a máa gbà fún wa ni pé kí ọlọ́run mọ́jọ́ kó kí ààrẹ má ṣe lòdò wa àwa wà níbẹ̀ nìyẹn tí a bá lè ṣe oore sí church tàbí mosque ibo ló tún kù tàbí ṣe sí a gbọ́dọ̀ máa ṣe lọ́tún àtòsí. lọ́lá ìyá adánlọ́lá oríire ó gbé ọ oríire ò ní padà lẹ́yìn rẹ. ìsìnkú ọ̀run ó pẹ̀yìn òkè yọba ń bọ́ ọ ọ̀run tí yóò sì tilẹ̀ ayé pérégede. gbogbo ègún ayé àṣàṣì ayé ibi kó kúrò lórí rẹ lónìí nítorí ẹgbẹ́ ńlá lórúkọ tá a porí àyànmọ̀kàn lórúkọ tá a pe lẹ́lẹ̀ orí tàǹgẹ̀ ní sánmọ̀ jẹ́ atilẹ̀ atòkè wàgbò lórúkọ tá a pa àwọn ìyá mi ọlọ́kọ wọn lẹ́nikẹ́ni tó bá ti mọ mẹ́tẹ̀ẹ̀ta orúkọ yìí wọn ní ègún ayé èpè ayé àṣàṣì ayé wọn ò ní gbà á ìbànújẹ́ jẹ́ tiẹ̀ mọ́ ọyẹ jáde báyìí ikú ìgbélé tiẹ̀ kọ́ pọ́dún ìrẹ̀ òní gbé tiẹ̀ kó pọ́sù ọlọ́dọ̀nba òní dágbére tí ó kúrò láàrin ìlú ọyá jáde báyìí òdò ń lọ́wọ́ námúgì òdò ń lọ́wọ́ tọ̀ múlẹ̀ ọjọ́ ìkẹlẹ́ dùn tọ́mọ́tọ́ bọ̀ ọjọ́ náà ní kálẹ̀ kọ́ jáde jáde jáde. àwọn ya máa lọ báyìí ìgbọ́dọ̀ lọ báyìí ní tanakẹ́dùn ta ló ń bọ̀ dúró mo ní dúró bẹ̀. irọ́ ni èmi kọ́ ló bọ̀ ọ̀tá ó kù díẹ̀ kó bọ́wọ́ ìkànnà ọwọ́ ò ní yọ borí ọwọ́ ó kù díẹ̀ kó bẹsẹ̀ ìkànnà ẹsẹ̀ ò ní yọ borí ẹsẹ̀ ìwọ ẹtu ò ní yọ borí ìwo wọn kó súnmọ́ wọn lápò ẹ padà bàbá ó yá ẹ máa di sóògùn padà sórí ológun kó sùnú tiwọ́ yẹ máa dá padà because bàbá ọgbàdùn ọgbàdùn ọ̀kárìláyé dúró bẹ́ẹ̀ dúró bẹ́ẹ̀ dúró bẹ́ẹ̀ dúró bẹ́ẹ̀ èèwọ̀ ọ̀ya dúró bẹ́ẹ̀ o padà sí ọ̀dọ̀ ẹni tó rán ní tẹ́sìn ìdìkudì ní wèrè dẹrù tiẹ̀ ẹ̀sìn ní ṣe ẹni ó mutí yó yọ balẹ̀ ní labalábá fi wọnú igbó ẹbí tí ó pé rà ojú ọ̀sá ò ríbi ojú àwòdì ò rọràn ọ̀ràn kọ̀ràn kan ò ọgbà sáré kú ni o èkó lórí ìdùnnú àfọkọ́bù ní kẹkọ̀ọ́ ló pirigidi báyìí lè ṣe ikú sójú ọtí ọyá máa lọ bẹ́ẹ̀ àrọ̀wá kì í wẹ̀yìn padà tí wọ́n ti rán wa ọ̀mẹ́ni oko ọ̀gbẹ́ èmi ogúnjọ bíi aláyàbí òkè mọ̀ ni èmi tó gún bá mi ní ugbó tí mo dolú ugbó ìtọ́ bá mi lọ́dọ̀ mo dolú ìlú ọ̀dàn ọ̀kàn tó bá mi ní pàlàpàlà àbí òkìtì mo dolú esunsun èmi abijá tábà kan ṣoṣo pé èèyàn mẹ́fà alẹ́ ni ọ̀ràn sí mi ọ̀mọ̀ ni. igbó rere báyìí ni tàlákẹ́dùn ọba sáré kú ni o ekò ló rí dùnú ni àfọkọ́bù báyìí ni tekò ló pirigiri báyìí lè ti kú ojú ọtí ọyá máa lọ. yọba ìyá ńlá ya ẹni ọ̀ràn o. ojú ti dé o ẹtọ yẹ àbí kòkó òun rè ìgbà ni ẹwùgbà ẹyẹrọ ìrọ ìrọ kọjẹ ẹfọ kọfọ ìlú kò bẹ̀rẹ̀ bẹ sí kò bẹ̀rẹ̀ wọlé no kò lè mọ ẹ ọ ti lú ẹsùn láti ọ ọ yọ ẹ ọ yẹ sọ ọ bá yẹ ọ yẹ sọ káyọ lọ fún wa. ìyá adánlọ́lá ìyá adánlọ́lá wò mí èmi àná rẹ ni wo mi èmi àná rẹ ni ìyá adánlọ́lá ẹ ọ̀kárì wo mi ọ̀kárì ìyá adánlọ́lá ẹ èmi ni. Eh, ọ̀kárì láyè bá àti ìbínú ni wọ́n yà ǹdè ǹdè ǹdè gbéra sọ ǹdè gbéra sọ ẹ̀yin aláṣẹ kò mo dúpẹ́ o ọ̀rúnmìlà bára àgbẹ̀nìrègún mo dúpẹ́ lọ́wọ́ rẹ o ọpẹ́ pẹ́ ní sáyé àwọn wọn lóde ìgbólúyìn ní fúnni níyàwó ìwé adífá fún ọmọràn jẹ̀jẹ̀jẹ̀ tí fi dojúmọ́ béèrè gbogbo ọrẹ tí ìfọjọ́ kan dúpẹ́ èmi dúpẹ́ o ẹ̀yin aláṣẹ kù mo dúpẹ́ o ifá olóko àsọ̀rọ̀dá yọ ẹ ṣeun. àwọn ọmọ mi ńkọ́. àlàáfíà làwọn ọmọ rẹ wà. ọkọ mi ńkọ́. kíni kan sọkọ rẹ àlàáfíà ni gbogbo wọn wà. kí ni mo wá ṣe ń bí. ọ̀kàrí láyé bá a ti bí nínú èmi ni mo pin ọ́ wádọ̀ mi ní àyè nítorí ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ jẹ́ oyí o ni mo pin ọ́ wáyà yìí ọ̀rọ̀ kù tá a sọ ọgbọ́ tó bá yá a máa sọ ọgbọ́n mi ọ̀kàrí. má bèlè má bèlè má bèlè olúwa o ó yẹ sọ̀kalẹ̀ yes yes yes ẹyẹ lè ṣe bàbá ó yẹ sọ̀kalẹ̀ ẹ sọ̀kalẹ̀ sí ilé ó yẹ. kò fún ni ládìyẹ sì gbéwúrẹ́ lọ́wọ́ ẹni ìmùlẹ̀ èṣù ẹlẹ́gbẹ̀rà olóore tí ó ṣe fún ni àfi kó ẹni dànù ká ṣọ́ra ká má joyè òpá tọrọ dáná inú tó lẹ̀gbà ńlẹ̀ tó lọ yẹ̀gbà lóde. àjẹni àjẹni àjẹni fẹ́ni èkúté ilé àjẹni fẹ́ni ènìyàn mo ní ṣe ní banidáró ó ń ṣe mí ó ń gbà mí àṣefẹ́ mọ̀ pé dá lọ́wọ́ àṣenigbani. kòkòrò tó ń jẹ gbá wà nídìí ìgbà o ebi tí ó pé rà ará ilé ẹni lọ́tá ẹni bíkú ilé ò pa ni tòde ò mà lè pa ni o káàṣọra fara ilé ẹni láyé. ajẹni ajẹni ajẹni ìfẹ́ ni èkúté ilé ajẹni ìfẹ́ ni ilé ajẹni ìfẹ́ ni ènìyàn mo ní ṣe ní ìbánidáre ó ń ṣe mí ó ń gbà mí ó ṣe mí ó ń gbà mí àṣetẹ́mọ̀pẹ́ ẹ̀dá lọ́wọ́ àṣẹ ní ìdání. ìpá ẹ̀ olóhùn pajá àdámbà kọjá kò mọ̀ pélé òun lòun fàyà ẹni tó mọ̀ ọ́ pa tó mọ̀ ọ́ bò olúwa ló ń gbọ́kọ́ lọ́wọ́ irú wọn. ajẹni ajẹni ajẹni ajẹni fẹ́ni èkúté èkúté ilé ajẹni fẹ́ni. ènìyàn mọ́ ní ṣe ní bánidáre ó ń ṣe mí yóò ń gbà mí àṣefẹ́ mọ̀ pé dá lọ́wọ́ àṣẹ.